Jesus. but babes ó feel pé báàgì lọ pẹ̀lú outfit sha? Ah, why not? Sure, o rí red Tommy belt mo wọ̀ Mhm. ara oko ni ara oko ni ẹ jù. <laughs> well this is called color blocking okay. all right mhm. mm -hmm. colour blocking. báàgì ẹ̀ náà ṣá. ọṣẹ. Mm. mo mà like sandal ẹ̀ it's so unique candies what I pé like candies product gan. o ṣe jàre ọ̀rẹ́ mi fiancé mi ló kó gẹ̀ẹ́tẹ̀ fún mi. it's it's nice o tún wá rí àwọn colours yẹn blend. ah wo mo jẹ́ ọ̀rẹ́ mi wọ́gbọ́ fashion tiẹ̀ ó yẹ kó máa gbọ́ ọ̀nà bathroom bí mo ṣe ń ṣàlàyé nǹkan tó ń jẹ́ colour blocking fún ara oko yìí. ara oko yìí ni. ọ̀rẹ́ mi ọ̀yọ́. ọ̀yọ́ mèsì. ó mọ colour blocking. ọ̀ ọ̀ ò dẹ̀ wá fọ́ọ̀lù àmì bàbá lè ń ṣe báyìí. <laughs> it's called color blocking color blocking my baby my dear no this is this is lovely this sure, is lovely. bá a mú ìwọ lọ́rọ̀ ọ̀rọ̀ owó tí mo kó jẹ́ mímọ́ ni àwọn ilé ti ṣú ìbá tí wọ́n sọ wí wí àti pé mo rò wí àwọn tí wọ́n ti yọ sí. ìwọ lọ ìwọ ah, Bólódà, bólá di ẹmi tún máa bá sí. Tí ò bá ṣe ibi tẹ́yìn ẹ wà, ọ̀dọ̀ Vice Chancellor náà ni. Vice Chancellor again ee nàá àbí ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ láti jẹjọ tá à ń jẹ lẹ́nu tá a jẹ tán aṣáforí ẹ̀ ti síbi kan. Hmm. Eh. very careful. ẹ wo thanks ẹ ṣe ó dàbọ̀. Hmm. ṣé àwa lè ní vice chancellor ló pa Bímbọ́ ni. of course yes ṣọmọ òtẹ ni ẹ ní oróṣùkà ńlẹ orí ẹlẹ́rù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ta ni òṣàìmọ̀pẹ́ lẹ́rù lólóṣùkà ah, ah, ó wà glẹ́rì lọ́fíìsì ló pa Bímbọ́. tó bẹ̀rù báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí torí pé VC àti Bímbọ́ wọ́n jọ ń drag lórí ọ̀rọ̀ olóyúndé kò ṣòyúndé kò mí pé VC ló pa Bímbọ́ náà. tó fẹ́ gbọ́ argument tó wà láàrin VC àti Bímbọ́ tí Bímbọ́ sọ pé òun ò lè ṣẹ́ oyún ṣé yìí rò pé ó lè bí VC nínú ni. fine ó lè bínú. but not to that extent mi ò rò pé bísí lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn o ó dídí vc mà all right all right it's okay mo ti gbójú ń mi ò bá yín argue mọ́ ó mi pé ìjókòó wa ò make sense then let's go Let me leave this place. Uh. bí mo ṣe fẹ́ kórè lọ́dọ̀ ẹ̀ ọmọ wa ló ń ṣe nǹkan i'm willing to bend down not just bread. gbogbo ọ̀dà ló yẹ ká fi all oh, what you did. Confirm statement. <laughs> By the time tí a bá jayé Naija tán, a foreign, a máa tún wá ṣe bẹ̀bẹ̀. Ẹni kí nìyẹn? A máa jayé foreign. A tún wá top ẹ̀ up. Hmm? A máa wá bá wọn dá, a tún bá wọn débẹ̀. A máa wá tẹ̀ lọ́kọ̀ ìyàwó lọ sí ọ ní mu. Ẹ má ṣe yẹn o, bó lẹ́sẹ̀ kí n rówó yẹn, Monaco nìyẹn náà bí mo lè ṣe wà èmi rò pé mo ní owó yẹn lọ́wọ́ rárá rárá rárá. Fletcher wà á lọ wá owó yẹn o gbọ́dọ̀ wá. ẹ dúró kí là ń pera wa ní big boy sùn ṣé báwa là ń ṣe nǹkan kí ló dé tá a wà nílé wa owó yìí how much is five hundred thousand naira tí mo ní kẹ́ni kọ̀ọ̀kan wà ẹ jẹ́ ká wá o àwa là ń ṣe nǹkan náà a dẹ̀ ní láti jẹ́ kán mọ́pa wà ní àwa náà dẹ̀ sí ni ọbẹ̀ ló ń bẹ sí o a máa máa bẹ títí láéláé ni a mi ìdẹ̀ fẹ́ gbọ́ pé lágbájá yá mi lówó tàmẹ̀dọ̀ yá mi lówó mo fẹ́ kí kálukú lọ wá owó ìyá kó lọ wá fúnra rẹ̀ ni mo dẹ̀ ṣetán láti gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan yín fúnra mi nǹkan. <laughs> bàbá o ọwọ́ ẹ̀jẹ̀ ló bá ní lọ́tẹ̀ yìí. in actual Fletcher náà ń ṣeré ni ẹ máa wá dá ẹ ló lé lélúwa mi actually we all be boys you know and it's not too big for us to get the amount you know sir with due respect by tomorrow you have the money already confirm. now you are talking. Alufia confraternity is meant for the dumb. Mm. Yeah. With all power alofe alofe nọọmù. àpò rédíò gbọ́dọ̀ wọlé ní àwọn méjì tó tètè lọ́dọ̀ wọn kọ step down ṣùgbọ́n tó làwọn ṣe ẹ jẹ́ ká mọ ẹjọ́ títẹ fún suj ìjọba yẹn padà. I'm sorry. since Brainerd and Macaulay are out of contest, I think we have a problem. But does this guy with one other collaborator among these we have another churches? Because um, we have the packets from the man just Good, good, good, àbí ìlú tí èèyàn gbé jágójátọ́ sí yẹ kí ìlú rẹ̀ tó parí ni ọ̀rọ̀ àwọn yẹn ò lé o sí la máa bá àwọn wípé ní gbọ́n méjì rí ni ó lè ti dọ̀rọ̀ kí wọ́n gbọ́ nítorí ìbẹ̀rù àti jáyà kì í jẹ́ kí ọmọdé rògbò dé àgbọn. àgbọn. àti pé kó o tiẹ̀ gbọ́kàn kúrò ìhàlẹ́ àdéhùn àbálásùn táyà sọ̀rọ̀ ìgbìmọ̀ lọ́sẹ̀ fẹ́ ṣe ẹ̀ẹ́dì ló kàn fún mi ní kọ̀ǹsáàtì mi gbọ́ nǹkan ọ̀rọ̀ ọmọ kan tí mo mọ ìròyìn tí orúkọ yẹn gan. báńkì ọ̀sìnwó ni. báńkì ọ̀sìnwó báńkì. ike baba see you eh? in fact he's a threat he's ready to, to talk to any lady. Yes, I am Banky Oshinowo. Cast your vote right and let the right person take the wheel. Enough of this lawlessness. I will fight for our right. Ẹ ṣé Thanks for your time. One love. Hello, dear. Báwo and ṣe wà okay? i'm just stressed Alone. ó rẹ̀ mí gan àtàrà mo kàn kàwé i'm so tired but matter was wọ school ṣá. ní three pm ó ní lectures ni. mo ní jare bọ. màá start Cause ni because ó rẹ̀ mí to rest. yeah sorry dear my baby. ó ṣe jàre ìyá mi hmm, wàá gbà i'll let you know as soon as i'm in school okay. i love you. Love you too. Mwah, mwah. Bye. Kí ló ṣe? Wá tán lé jù. Gbọ́dọ̀ lọ. Ah, hmm. Kí ló kí ló kọ́ ẹ pẹ̀lú pé mo receive call? Aláìwo bí. Hello? Nǹkan tó wá bá bí ni kò bá juwọ́. Má tẹ̀sí respect fat pé mo wà mí báyìí náà. <laughs> ìwọ náà kò yọ wà o kò bá kéjì débi kára ẹ wojú mi dáadáa ó hmm? sì nǹkan tó jọ. ó gbàgbé òṣì jàre gbójú ìyẹn náà fi là mọ ẹgbẹ́ ìgbò wa ní owó kọ́ ló fẹ́ gbà ní òfa àti máa rìn ní ìjẹ́ tó wá ní kà fún ẹ mọ́ gbà. bẹ̀rẹ̀ tó wá ṣe mí àwọn kó tí wọ́n máa dànù ẹ̀rọ kan mi èmi ṣe ṣe kékeré mi. take it easy. àlọ́ ìṣẹ́ ọlọ́run tó ti wo honestly the product is very good ó dáa gan òun náà ṣàlè mi lò mo lè tán ìnà. wo má jẹ́ ń tán mi ìfẹ́ anything tó máa react to skin mi mi lè wá bà skin mi jẹ́ àbí kí ló ní mo sọ. just be careful. ṣùgbọ́n just be careful ló sọ yẹn. ṣàǹtó. kí ló ṣe é alẹ́ lè. bímbọ ti kú. yes. Holy Ghost! Kí ló ṣe wọ́n ibò jẹ? Láti bíjì wọ́n rẹ̀ wọ́n rẹ̀ wọ́n. Mo dá ọ̀rọ̀. Ẹ kí ló ṣẹlẹ̀ kí ló pa? Mi ò mọ. Òun náà ti gbé bọ́jẹ̀ lọ sí UCH. Mo ní kí wọ́n sọ fún mi níbi tó máa lọ. Àjọ máa máa lọ ni o. Má ṣà nílẹ̀. Tírú ẹ̀ bá tún lọ wáyé ńkọ́. Ṣọ́mẹ̀lẹ̀ wà òkè Náà bí a máa ṣe rí nìyẹn o. báńkẹ́ yìí lórí ló dá o ṣe tó bá kan èmi náà ṣe bó ṣe máa máa bèrè dáhùn question lọ́wọ́ mi nìyẹn. nígbà tí wọn ò ní fẹ́ gbé sómi tí wọn ò ní fẹ́ gbé ilé ayé wọn lọ sí flashback bàbá aago ló máa dẹ́ẹ̀dì yẹ ọbẹ̀ ló máa bẹ̀ṣù mo fẹ́ kí ẹ trust àwọn boys dẹ̀ ní ma àwọn àkàwà ẹ fi ọkàn mi balẹ̀. ìyá fọkàn balẹ̀ ni o àmọ́ ìsọfagó arápá ẹ̀ kò mọ tó máa tó tọ́ sí. kí lámilámi ẹ̀ kó sọ omi lá kó má bàa la omi ata ẹ sọ fún nàyànnà yẹn kó mẹ́ni tó máa nà bó ṣe ká má pa ọmọ ilẹ̀ ilé ránkẹ́ ìlú activist gidi lọ́mọ yá ọmọ yẹn yí lórí mo kàn máa ń wo wípé who and what exactly. Is she fighting with I will fight for everyone. Bímbọ́ ọkọ̀ lè dídé kú bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ̀ our students na do. Kí ló We need to know. Uh, really, we understand shock at the impact the uh, incident yìí tó ní lára students. Pàápàá school authority we feel bad too. Yeah, we're feeling real, real, real bad. Uh, torí ẹ̀ ni mo ṣe uh, ESP, kan wá síbí báyìí. asp lónìí ló handle case uh, Bimbo, and bàtọ́ sọ fún mi pé. there's a new development mo ní in that case kí wọn náà wá ń jókòó kájọ fi ti ara wa gbọ́ asp. please uh, yeah thank you very much um, to start with <clears throat> mo kọ́kọ́ fẹ́ gbàládùra pé irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọlọ́run lè jẹ́ ká rírọ̀ ẹ̀mọ̀ náà gbà. Um, nínú ìwádìí wa a rí lóòótọ́ pé ikú tó pa Bímbọ́ ò natural àmọ́ the most unfortunate thing about this ó ní pé arábìnrin Bímbọ́ fúnra rẹ̀ òun ló wà ní ìdí ikú ara ẹ̀. because eh, the autopsy report fi yé wa wípé Bímbọ́ lo oògùn láti fi ṣe oyún tó wà nínú ẹni and unfortunately oògùn tó lò yìí ó lágbára ju system ẹ lọ èyí tó jẹ́ kó mú ẹ̀mí ẹ lọ. Bímbọ lo oògùn láti ṣẹ́yún òun fún rẹ̀ dídì lò. Prof. Yes, Banke. ASP, someone must have forced her. you see. Um, Panke, mo understand feelings ẹ. Òótọ́ ni tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀. Àwọn èèyàn máa ń kọ́kọ́ rò nírò pé ó yẹ kí kan lè wà behind it. But ìṣòro ọlọ́pàá kó tó di pé àsọ̀hún kan jáde pé báyìí ni nǹkan ṣe rí nítorí a ní fẹ́ ká sọ wọn kan kí wọ́n tún wá lọ ṣe ìwádìí lẹ́yìn kí wọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́ so fún ọlọ́pàá tó bá mọṣẹ́ níṣẹ́ tí ó dẹ̀ mọ̀ yìí pé ìwádìí lọ́tún ìwádìí lọ́sì ló lè yanjú gbogbo ìṣòro ó yẹ kó ṣe ìwádìí tó tọrọ àmọ́ ìwádìí tá a ṣe yìí a rí any fingerprint àbí eh, any traces tí ó lè implicate anybody or bóyá there was a, a forceful attack on her àbí bóyá a rí nírí pé bóyá ẹnìkan ló force ẹ láti lo oògùn fún um, because tí relé bá ṣẹlẹ̀ ṣe mọ̀ pé ibi tí wọ́n bá gbé fẹ́ force yàn láti ṣe nǹkan kan àwọn ọwọ́ máa wà lára ẹ̀ here and there but kò sí such traces so which means that Bimbo fúnra rẹ̀ ló lo yẹn and the bottom line is Bimbo had an abortion. Bàgá ṣé ìwọ náà ti fi ti ara ẹ bọ báyìí àbí you see ẹ jẹ́ kí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin students tó kù o you don't do a thing like that ìwé ni ẹ wá kọ́ ń bí báyìí òun ló dẹ̀ kẹ́ gbajúmọ̀ ok uh, ah, asp ẹ wo ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín o ẹ kó àgbálẹ̀ wa o. ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi iṣẹ́ tèmi ni mò ń ṣe ah, ṣẹ́rí irú situation yìí kò ní òsáwà ó kàn jẹ́ wípé tó bá involve our student náà ló máa ń kà wá lára. Ah. <laughs> guys guys guys ẹ mú nǹkan tó wá sí mi lórí nsìn ṣá mo ń wò pé ká move campaign wa lọ sí hostesses ní next week ǹjẹ́ mọ̀ pé èèyàn máa tún fún wa ní more crowd yeah àbí kí lẹ feel. wow that's a good idea. ó mì pé tá bá lè lọ bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn nígbà tí everybody bá ti retire sí ní hostel wọn ìyá lè fún wa ní more edge. Ah, Hi. God could punish you as you say hi to me. Tọ́lá go fire you. And <laughs> the war. The fẹ́ campaign. Yeah, I'm a gbé ìṣòro mi. Dúró Everybody ló read right láti campaign níbi bitobau. bá wù. Tí ó dẹ̀ ṣe bàbá aláko ẹni tó lè disturb wa. Even. <laughs> You dey mad? Oníyẹn ṣí ni, ìyá ńlá ya ẹ̀ lanu. I don't give a flying F if you're crazy or not. tí ajá ẹ bá ń sinwin ó gbọ́dọ̀ mojú olówó ẹ̀. No, no, no. Guys, kí ni ìtumọ̀ gbogbo eléyìí tẹ́ ń ṣe? I mean, what's the meaning of all this? Ah, ẹ rántí pé kì í ṣe gbogbo ara ajá ló lè gbà ó. Kórégún kó má gbó. What's all this? Uncle Ejo. Shut your trap. Asomọ. Bọ́ mo fẹ́ kẹ́ rántí, èèyàn wà lẹ́yìn tèmi náà bí Kùránì ṣe wà lẹ́yìn àwọn Mùsùlùmí. Wọ́n náà mọ̀ yàrá. Yeah. Ogun lakaye go punch you. Kọ́lá wọlé, kò possible man, kò step down fẹ́ nìkan, kò tó wá jẹ́ pé step down lásán o wà tún wá máa gbé pósítà wọn wà á ya tiẹ̀ kúrò wà á máa lẹ́tí wọn síbẹ̀ ibo ah, ló ti ń ṣe irú ẹ̀ kọ́ làwọn lẹ́kọ̀ọ́ easy ò ní lè ṣe. sórí o kàn ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí ni má jẹ́ kí n tàn ẹ́ ẹni tí ojú ẹ̀ báyìí ti rí rí rí rí òun ló máa ń fọmọ orogún ẹ̀ lọ́kọ o èmi ni mo lọ́yọ́ tí ń tọ̀yọ́ bọ̀nà èmi ni mo mọ nǹkan tó jù mí rí mo mọ nǹkan tí mò ń sọ wo ó ní láti wà ń bẹ̀ nígbà tí wọ́n ń nà mí. kọ́lá wọlé mo fẹ́ kó rántí pé mi ò lè wá kú kuliju ilé bàbá ẹ o. gbàgbé ilé bàbá kò ń sọ̀rọ̀ ilé bàbá lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ pa mí nìmí sọ tí n bá wà láyé ah, màá sì jẹran tó jẹrin lọ mo mọ nǹkan tí mò ń sọ. kọ́láwọlé tó dẹ̀ mọ́yé crowd tá a ti ní ó bá wọn sọ́dọ̀ support wa ọmọ tó bá fi lè disappoint àwọn èèyàn nínú school yìí wọn ò ní láìkẹ́ o. lóòótọ́ ni mo mo understand pé ìwọ náà ti go through oríṣiríṣi nǹkan ọ̀rọ̀ ọkú ni nǹkan tá à ń sọ wọ́n ń tírẹ́tì mi ni jẹ́ kí n ṣe pósítà tèmi màá sì máa lẹ́tọ̀ dán wọn má wọrí ṣé bẹ́ẹ̀ mi ni màá ṣe. ẹ̀lò èmi ò mí kò kò kò tọkọ mi wá kò tọkọ mi wá jáde. ọmọ yóò lè understand. ọgbọ́n ìṣá sorry sorry. ǹjẹ́ o mọ̀ tí mo kọ́ tó sáyẹn ṣó mọ túmọ̀ kó tó wà láyà ẹ̀ ó mọ̀ kò dẹ̀ ń lò wọ́n ti tó bá bọ̀ ó bọ́ ẹ̀mí ara ẹ̀ now ìlàfà láyà yẹn sìn mhm. wọ́n wá mú adé sórí ó dẹ̀ gbọ́dọ̀ wọ́ọ́rí ẹ̀ now go. kò ṣeé ṣe kiri ya de de de ya o ti. so mọ̀ mọ́ kò ṣeé ṣe àwa give orders pé kéèyàn lọ sí pósítà káàkiri mm. Mm. ìwọ ni kò gbọdọ̀ ṣe mm. tani yàrá yá ẹ. now listen to me you have just thirty minutes thirty minutes tó bá lé one second you are finished jẹ́ kó mọ̀. tó bá ṣe é ṣe ni kò ṣe máa lẹ̀. ṣùgbọ́n mm, mm. wà á dé school ọ̀la by nine a.m. by nine thirty she must be done. gbogbo poster yẹn wà á ṣe tán and then make sure pé ẹ lẹ̀ the other one before nine thirty. Mm, tó bá ní one second I will kill you. Personally, I will kill you. Oh. Mm. Mm. Let it flat. Uh, uh, now, guy, eh, eh, hmm, you chop the grass. Now. What? Chop the grass! Oh, oh, my hmm. Now, take my daughter. Stop it. Danger. Stop it. Oh, get out Stop now! Hmm, chop her! I'm punish you. Chop her! Now listen. I hate killing just for Christmas. Okay? Grass. Aso. Ay! Ay, ewo. Ẹ pẹ̀lẹ́, ẹ jọ̀ọ́, sọ́rí o. Ṣé wọ́n ṣe é léṣe? Ẹ lè wá ní ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ sọ kí ló kọ́ yìí nísì ta ló pè yín. ìpìlẹ̀ arúgbó ṣe wà pẹ̀lú ilé nǹkan tó ń. sọ́ọ̀rì sọ́ọ̀rì sọ́ọ̀rì. mo pe akókò ẹ̀dẹ̀ ní jèrè. Ah, ah. Ah! ọwọ́ kanra ló bọ́ sí mi. Oh my God. Mm. ìwọ láyé ẹrí ẹ kọ́kọ́ bá mi bó ṣe kọ́kọ́ gbà wọlé. wo nǹkan tí mo lè fi jẹ di oyè nìyẹn torí pé wàhálà ẹ pọ̀ tí mi bá dẹ̀ ṣe bẹ́yẹn fún ó máa ní impression pé mi ì ní fẹ́ gbégbó pátì yẹn lálẹ́ wọ ìgbà tí mo fún ní attitude kò tiẹ̀ sọ̀rọ̀ lọ síbẹ̀ rárá bó ṣe ń ṣe indomie bẹ́ẹ̀ ló ń po tíì ẹ wo àfi bíi bàbá ìkòkò. gbogbo ilé ìtẹ́ ìsọ yẹn ó dùn gan àbí jọ kó tó sọ pé bàbá mi mú bò nǹkan. ò jẹ́rìí mi ó pé síbẹ̀ dì ẹ wo gbogbo fàájì la máa ṣe lálẹ́ ọkọ ẹ dí òye ó dá wa dúró ọ̀rọ̀ lẹ́jọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ dress up dress up. Ah, ah. ọmọ pàtí yẹn ká ní mo kárí ẹ ni kò bá dùn mí. <laughs> wo kọkàn sí ìwọ́gun ni fẹ́fẹ́ ilẹ̀. Ah, ẹ wo iṣẹ́ wàyí kí n wẹ̀ kí n dẹ̀ sùn lókàn báyìí ṣẹ́rí gbogbo morning lectures mi ọ̀la mo ti fọ̀ bẹ́ẹ̀ gùn. káre. ẹ ẹ dúró náà gbé mi ńkọ́. òótọ́ mà ní. gbé mi òótọ́ mà ní mo notice pé mi rí ní patí yẹn mọ́ èmi dẹ̀ fipò ti wálé ń tiẹ̀ ni. a ṣe wálé. níbo ló wálé lọ. Ah, ah, kò dẹ̀ dágbére ó ṣe máa rìn báyẹn ẹ jẹ́ ń pè é ìwúrin wo nìyẹn. nọmba ụwara ichebu kò wàrí ichebu. ẹ jẹ́ kí n check ẹ lọ́dọ̀ àwọn ẹbí dùn. ẹ eh, ok then jẹ́ kí mi àti lọ kí bíbí Táyọ̀ máa try nọmba ẹ̀ bóyá ó lè pàpà lọ you know ká má kàn máa lọ raise eh, unnecessary alarm. ẹ tẹ̀ ẹ lọ́nà ah, tó bá tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ó jẹ́ kó sọ náà. ẹ ah. eh, báwo ni bí mi ṣe máa rìn báyìí torí Ọlọ́run ah, á sọ anywhere tó bá ń lọ nọmba ẹ ni ò lọ ibo lamọ̀ tó fẹ́ wà ń sìn. <sighs> I'm going. I'm going. Ṣé kò dẹ̀ sọ fún yín pé òun lọ síbi kankan? Kò dágbére ẹni rẹ̀ ṣùgbọ́n mo ṣàkíyèsí pé one hour sígbà ká tó kúrò ní patí ẹni mi ti rí mọ́. Bọ̀bí ìdápólò tútù ni mo fi pé bóyá ó ti wọnú yàrá lọ ni. Ibo ló wá fẹ́ wà? Ẹ dẹ̀ ti try number ẹ̀. <laughs> A ti try number yẹn severally. Kò lọ rárá ẹ dẹ̀ ṣùgbọ́n pé kò sí lọ́dọ̀ dé oyè takàn disturb ara wa ń bí báyìí. àbí. kò lè sí lọ́dọ̀ dé oyè torí pé dé oyè e gan gbọ́dọ̀ mọ̀ kó lọ sí patí yẹn bóyá ká tún padà lọ wò lọ́dọ̀ bíbí Táyọ̀. Ah, eh, ẹ jẹ́ ká jọ máa lọ ká lè mọ nǹkan if not èèyàn nílé sùn. you get it. ní ẹ̀kọ́ lọ dé oyè ló wà gan. ẹ wà

daring. With Omido Laika, Android FM 95.1. You know what I mean? I Hello. Hello, Joey. Um, um, actually, nǹkan kan ló ṣẹlẹ̀, a wá ní ká pè ẹ́ ká béèrè bóyá Gbémi wà lọ́dọ̀ ẹ̀. Gbémi ah, mo ti drop Gbémi sí hostel alẹ́ náà kí ló ṣẹlẹ̀. lóòótọ́ lẹ́yìn ìgbà tó jà ó wọlé gbogbo wa dẹ̀ rí gbogbo wa la rí but sincerely ìdí òye ó pàpà tẹ̀lé wa lọ sí pàtí yẹn lálẹ́ àná. pàtí ah! Gbémi lọ sí pàtí. so Gbémi parọ́ fún mi ni pé ara òun ò wo má bínú de oyè ìyẹn ò tẹ́ kí wá ń ṣe issue báyìí o nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé ààrí gbé mi àdèlè sọ pé bíi báyìí ló rìn sí. ibo ló lọ yẹn sìn ẹ n lè sọ fún ọmọ pé mi láì kó máa lóru mọ. ó sọ pé mi láì kó máa lóru. ẹ sùúrù náà ló máa ní má bínú tó tó yẹn ó mọ nǹkan tó máa ṣe ń sìn bóyá kíwọ náà máa bá wa try nọ́mbà tó bá get through sí kó get back sí wa. ok ok ó ṣe gan ni. ó dàbọ̀ ó ní kò sí lọ́dọ̀ òun. Ah, ah. Bọ́lá wá fẹ́ wà. Bọ́lá wá fẹ́ lọ. I will suggest body wa lọ sùn tó bá di láàárọ̀ ọ̀la a máa mọ nǹkan tá a máa ṣe sí i ṣe around. Ìwọ rẹ̀ tẹ́ ṣé dàárọ̀. Ó around. Hmm. Hmm. Má worry ṣùgbọ́n mo fi kò máa ní flat batch ẹ̀ ní kò sí nǹkan kan. it had better be. no batch ló gbọ́dọ̀ jẹ́. Star say them bad, but I swear them do nothing, no way. Them say them go throw good punch, but I swear them no reach, no Twenty man shall fall. Hello, uh, yeah? Oh, yeah, this is baby time. Eh? Kí ló ṣe baby? Eh? Ah, ayé mi o. Eh, shut eh, ṣé ti wá wà lọ́sibítù yín bye. Okay, okay, I'm enjoying jó yín bẹ́ẹ̀ Very soon, we'll get there. Ah, kí wọ́n ló ṣe? Ẹ I don't know. Bọ́ ẹyin kan ní sùúrù nù. Àbí aṣáànírín ò lọ. Eh, ẹ ká change, ká change. Àbí? Ẹ jẹ́ àlọ́, ẹ jẹ́ àlọ́. 我我把你忘了，肚子疼。hello hello hello ah, oh, ẹ gbé mi láwá wò. gbé mi. ẹ ó pè wá láàárọ̀ ẹ̀ pé wọ́n rọ̀ṣẹ̀ wá sí kílíníkì yín bíbáyìí student ni hmm. ó pupa díẹ̀ báyìí kò dẹ̀ dára púpọ̀. Gbémi. Gbémi, Gbémi. Ok, Ward five. Ṣé ní sùúrù Aríbọ̀lá ń bọ̀ lọ? Hospital lẹ wà náà. Ẹ dẹ̀ mọ̀ pa máa ná àwọn patient ní ward. Ẹ má bínú. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi lè aláàgbo gbóyún kẹwọ́ lélẹ̀ kan náà. Just two at a time, okay? If that's the case, ní ẹ̀sùn àti túnbẹ̀ òjì jọ wọlé. Ṣé bá nìkan sàwọn tó kù máa wọlé àbí? Ọ̀sà, òkè, àmọ́. Ẹ jẹ́ kí á o, ẹ jẹ́ kí á o. Yeah kí ni Ah! commissioner for education in this state máa yẹn kò sí tó wọ̀ tí ò dára koríkoríko tó bá tẹ̀ jù nílùú ìyàtẹ̀gbẹ́ ni. of course àwa gan ọmọ orí sọpọ́ọ̀tà àti gbígbà lẹ́nu ọgbà tí ọmọ ẹ̀rọ inú iléèwé wa ṣé kí n má bọ́ ọ sùn ló ń gbọ́ngàn fúnra ẹ̀ òun ni igi lẹ́yìn ọgbà fún wa pẹ̀lú owó tá à ń ṣe òun ló jẹ́ kó ṣeé ṣe. wàhálà wà á kí ló ṣàkóyè ìwà tó ń jẹ́ ìwà ìwà. Hmm. ọ̀rọ̀ lórí gbogbo ènìyàn ẹ wo àwọn yòókù ẹ̀ tó ń jọ rè wọ́n ti wá bá mi nínú ọ́fíìsì wọ́n dẹ̀ ń jẹ́ kí n mọ̀ pé tí a ò bá jẹ́ lódodo ṣé kò ń ṣe báńkì àtàwọn yòókù ẹ̀ ìfúnná kí ló dé dẹ́rù òkè ń ba àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn ná kí ló dé dẹ́rù òkè ń ba àwọn. ẹrù ẹrù. wọn ò mọ nǹkan tó jẹ mi ò mọ èṣù tó wà ní àyà wọn tó dì sí àyà wọn bàbá ẹ má jẹ kí n tọ́ ni wọn rẹ́dí láti bí orí wọn anywhere. Sir, I want yẹn they need to ask them and if care is not taken máa bá kó tó dájọ́ mọ́ wọn. àwọn ọmọ yẹn wọ́n burú tó yẹ. Ah! Eh, eh, wọ́n burú ju èpè àlùjọ̀nù lọ Eh. wo ẹ wo I don't just know. bísí see. wọ office mi wá láti fi ẹ̀rọ mú wọn wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn ṣúọ̀ pé Adéoyè mọ̀ nípa ikú pupa gbèmí. Ah! wọ́n dẹ̀ ní the only thing they want us to do now ni pé ká involve àwọn ọlọ́pàá tó máa ń bá a ṣiṣẹ́ campus kó bá wọn ṣe findings. ìgbà tí wọ́n sọ pé kó bá wọn ṣe findings kí ni mo wá sọ fún ọ. nǹkan tí mo sọ fún yín the last time ni pé ẹ hmm, ní genuine reasons láti sọ pé Adéoyè wọ́n pàdé That was what I told you the last time. But really, sir, ẹ kò lè conclude báyẹn now. all ah, what Orúkọ ajé me that. Gbémi dá títí títí tẹ̀mí fi jáde lára ẹ̀. me explain everything tó ṣẹlẹ̀ lálẹ́ or joy fún wa. Ó Only pay at the point of death ló sọ gbogbo nǹkan tó sọ fún You can't hook anybody on that. You don't, you don't do a thing like that. No. But sir, Prof, mo ti lè kẹ́ ìbá gbìyànjú náà. At least o bá ti di oyè iyọ̀ kan ló máa jẹ́ náà. wájú ẹ̀kọ́ tẹ fẹ́ nìyẹn àdúrà mo bẹ́ẹ̀ kò yẹ ká máa humiliate boy yẹn lórí speculations lásán fúkọ́ sí politician ni bàbá ẹ̀ náà tí ẹ bá wọ orúkọ boy yẹn nílẹ̀ kò sí bí ó ṣe ní affect orúkọ bàbá ẹ̀ the politician man has his name to protect. Deus. When you have genuine evidence, you come back to me, I'll back you up. What a fucking business from a politician! Ah, ah! Tẹ́ bá insist bẹ́ẹ̀ ni wọ́n àkọ́ṣe sí kéésì wa lọ́dọ̀ yìí. Àti pé ẹ fi ẹ̀tọ́ bá ti wá níyẹn. Ẹ jẹ́ ọmọkọ tó lè tẹ̀yìn lọ tí sílẹ̀ bá jàwé mọ́ yín lọ́wọ́ tán. Ẹ máa ní pé sílẹ̀ ti jàwé rè sílẹ̀ You talk down to me like that, you parrot! Sorry, sir. Sorry, sir ẹ má bínú. You guys have genderism, you call ṣẹlẹ̀ nínú campus yìí ó ti wá sún èmi o. ẹ eh? báwo làwọn pípọ̀ ìṣe máa máa para wọn bí ìgbà tó bá ń padì yẹ ná ẹ eh? ìjọ ògangan nìkan sì kú ná àbí. ṣé mo pọ́n tí èmi rò ó dà ń pé gẹ́ọ̀ tó pui ó lọ́wọ́ dé òye inú o. Ah, ọ̀rẹ́ mi báwo lo ṣe mọ̀ pé ó lọ́wọ́ dé òye inú. cnn ṣó mọ̀ pé tí mo ṣe wà tí mi ò bá rí mi ò kúkú ní sọ ṣe bí àwọn ọ̀rẹ́ náà náà sọ pé ó sọ pé patí sóhun lọ náà ti kidnap òun nígbà tí wọ́n dẹ̀ débi tí wọ́n dé òun bá di òye ń ìgbà tí wọ́n fẹ́ rèpò òun tóun dẹ̀ ń bá wọn ágìw náà ti ṣúùtù òun. kí ni. màá gbọ́ bóyá ń sọ̀rọ̀ bí kánípò wà ń bẹ̀ ìwọ ló bá ká tán sókè báyìí tán fi ń rèpò ẹ̀ lọ́ọ́ má olú ẹ̀wọ̀n. ẹ̀yin girls ẹ má dàsí kan tí ò kàn rárá o ẹni tó bá forí jálé agbọ́n lágbọ́n ta. ace ace ah aláròye of Nigeria jọ ń torí Ọlọ́run ta ló forí wọlé agbọ́n ta la ta. i wonder o. torí òun sọ tó òwúrò bẹ́ẹ̀ tó mọ details pa gbé mi àbó máa gbọ́ bọ̀ bọ́ iná. ṣé o mọ details ṣé o mọ̀ ń pa ẹ̀. ọmọ gbọ́ bẹ́ẹ̀ bá sọ hùn can you imagine. ẹ ẹ má jà bá wọn fa wàhálà. kí ni kí ló ń sọ kọ́ má bàtà nífa wọ́n máa gbọ́ nọ́ọ̀sẹ̀sẹ̀ lè sọ náà. orí ẹ yìí ni kí ló sọ́nsìn kọ́ má bá wọn lórí burúkú ta nífa wàhálà ṣé o ti wá gbá ojú ẹ ojú ayibo ni ó ṣì èrè ni kọ́ sùúrù wọ́n á bí ìwọ náà wà lára wọn àbí ìwọ náà wà lára àwọn olórí burúkú tó máa ṣòfò nínú bíbá títa nígbò. ẹwẹ dúró náà wá dúró náà yẹn náà wá ti tó báyìí ó ti tó yẹn náà ti tó ó ti gẹ̀ẹ́tì ẹ̀. báwo ni sọ́wọ́ gbòòyàn jáwé. kí ló sọ jọ̀wọ́ mi kò ti gbọ́dọ̀ báyìí máa ti sílẹ̀ láyé. àná ó mọ̀ ọ́n ó ti tó kò ń gbọ́rọ̀ ó ti lè bí. kí ló ṣẹlẹ̀? mo yọ táyà sí pààyàn. ó ti pààyàn ó ti pààyàn ó like seriously ó ti pọ̀ jù láàrin semester kan níbo ọkọ kú asunkun adákẹ́ bí màtà àwọn méjì náà tún kú agbẹ́yẹsẹ̀gbẹ̀ kan àwọn kan tún lura wọn gi pa ah! ẹ̀rù kámpọ̀sì ó ń bà mí gidi azen ó ń bà mí gidi. Ah. ó ga o. ó ti ẹ̀ mọ nǹkan tó surprise mi dúró ná ṣé àwọn obìnrin kan lè láyàláyà kó ń dáyàn paṣá ká tó sọ àwọn girls kan nínú ọgbà ẹ tó ń wúrúwà bẹ́ẹ̀ yẹn. ẹ jẹ́ ká dákẹ́ o ẹ ká wọ́rọ̀ mi sọ àwọn kéèsì ẹ̀ ti mọ̀. jọ jẹ́ ká gbọ́dọ̀ jẹ́rẹ́ kí ni problem ẹ tó bá gbọ́ nǹkan tó bá gbọ́ nǹkan kí ni nǹkan náà ẹni tó bá ṣe nǹkan tí nǹkan kò ṣe rí màdìá dandan ni kó ń ṣe nǹkan tí nǹkan kò rí rí tó bá gbọ́ nǹkan mò ń fẹ̀mí ni mo lẹ́nu mi ṣé ayé sú ẹ ni kí ló gbé sórí tó ń polówó ó dẹ̀ ń jábọ́ ọ̀rẹ́ ni tó máa rí ẹ ṣé o ti ya wẹ̀rẹ̀ ni jọjọjọjọjọjọ má pariwo lé mi lórí ẹnu rẹ̀ ṣọ́run gbà ni àbáde gbúdọ̀ sọ̀rọ̀ mọ́ <laughs> àbẹ̀rẹ̀ nìkan sí ń bẹ́sà ń bá mi sọ ni rubbish. How dare you talk to me like that? orí ẹ ti dàrú nílé ayé ẹjọ́ ti máa tún kọjá tó bá tún fọwọ́ yẹn bá mi sọ̀rọ̀ wàfikún ṣèfà jẹ idiot kí ló ń ṣe yín ẹ wàhálà yìí gan ni kò bá mi fà báyìí wàhálà yìí gan ni kò bá mi fà ṣòtìbọ bá mi fà wàhálà yìí wàhálà yìí gan ni kò bá mi fà ṣòtìbọ bá mi fà wàhálà yìí idiot burúkú aláàjẹgbẹ. ẹ kọ́ sùúrù kí ló ṣe yín gáàsì ní ìjàmbá ẹ mọ̀ pé káwọ́ ti lè lọ́wọ́ tàwa yìí kí ló ṣẹlẹ̀ gan kí ló dé. ẹ ẹ má dá lóhùn sórí wàhálà yẹn o fẹ́ kó bá mi fà wàhálà yìí idiot dá mi mú ni idiot burúkú ọ̀bọ̀ lè nà mí. ìdí fúnà ni gbogbo ẹ̀. ẹ tí kẹ́ ìdí náà ẹ jọ ẹ jọ ẹ má bínú ẹ jọ ẹ ṣe. ṣe pé èèyàn yín ni bọ́ọ̀yì. <laughs> bẹ́ẹ̀ ni sà ìkan lára àwọn inspectors wa ni. Ah, oh yeah uh, uh, you see ìgbà tí a rí i pé àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ọgbà yìí ó ti fẹ́ gajẹ̀ mi wá lọ. ìyẹn ló jẹ́ ká plant ogun síbi because it's very good. <laughs> though he works undercover eh, láti lè jẹ́ kí á rí wúlẹ̀wúlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an. This is very interesting but I'm impressed. Uh, well, I, I hope you are making headway. Ṣé kò dẹ̀ tough díẹ̀ báyìí? Uh, well, sir, uh, a ṣì wà lẹ́nu ẹ̀ ni. Wọ́n kàn ṣọ́ láti get actual facts mi lórí ikú tó pa Bímbọ́ àti Mímí. Actually, a ti charge Muyo Sorosi court lórí ikú Fletcher nǹkan tí mo kàn need lọ́wọ́ yín ni pé to carry out a twenty four hour surveillance lórí àwọn student kan ní school yìí. look anything you need tó bá ti máa wúlò fún investigation yìí we are going to provide it okay. Uh, yeah uh, to start with máa ní láti monitor banki òṣìnáwó and her clique mo mm, ń feel suspicious about them. yeah e, exactly sir. Um, because from the report tí òun fún mi mo ní believe pé àwọn ladies yẹn wọ́n ń díbọn ni hmm. ìyẹn ló jẹ́ kémi fóun ní order wípé kó shift investigation sórí wọn. that will not pose any problem ṣé is there any other person tẹ́ fi pé láti ṣiṣẹ́ lórí ẹ̀. Eh, actually eh, mo máa need approval yín lórí àwọn mysterious gang kan ní school yìí hmm. though àwọn èèyàn overlook gbogbo behaviours wọn characters wọn Eh, but a ń for us wọn particularly. People like Energy, the Adebari, Bankole and others. Energy, I don't, I don't think I know any of them, but the name Adebari rings a bell. Ẹ̀gbọ́n eh, náà ṣé kìí ṣe ọmọ commissioner for uh, education or so? Exactly sir. Ládébárè yẹn. Òun gangan ni. Tẹ́mi bílẹ̀ pé gbogbo scandals tó ń ṣẹlẹ̀ ní school eh, ẹ̀ tí èyí tó ń ṣe ń bẹ̀ ló pọ̀ jù. all right you can go ahead. oh sir our time is fast spent um, mo really ní láti dúpẹ́ lọ́wọ́ yín for your time ẹ ṣeun gan ni um, though a ní much láti sọ nísìn but bí investigation bá ṣe ń lọ àwọn nǹkan tí ó bá ń jẹyọ máa fi tó yín létí. I appreciate your help. Thank you very much, sir. Thank you very much. <laughs> láti jẹ́ kí àwọn ẹgbẹ́ Alufe, come on, don't go on. Otherwise, there will be problem. There is going to be a big problem. You can hide, hide. you can run, run, run. Ó lè sáré jù mí lọ, sáré dandan. Don't sọ fọ́rọ́. Jangbara Jangbara Jangbara Jangbara. Ilé ìtọ́jú gbogbo yín kọ́lé lọ́wọ́ báyìí. Báwo lọ́hùn Àwọn ò dá rárá. Pẹ̀lú gbogbo gbìyànjú wa, wọ́n padà sẹ́ńtẹ̀sì mi yóò sẹ́wọ̀n ni o. Ṣé pé mo yọ ti dèrò ẹ̀wọ̀n báyìí? happened to years imprisonment ni wọ́n In fact, lawyer wa jẹ́ kó yé wa pé wọ́n wò fún ni. Ah. Especially fẹ́ni tí wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kàn. Ó ti dèrò wọn nìyẹn o. Ó ga o. mo yọ sọ́rẹ́. bàbá mi bàbá mi ṣe ti ń jáde ni. àwọn kọ́sọ́mà ti ń pè. ẹ wá ní dúró jẹun. sóúnjẹ wà ni. mo ń sóúnjẹ fún yín lọ́wọ́ kíchìn. ẹ ah pé bí ìwọ sọ pé ní nǹkan kankan ṣe sùkúù láàárọ̀ yìí. ní bàbá mi mo ní lectures eight to ten bọ̀ nímọ̀ ọgbà tí mo ti wà round mo ní láti tẹ́ yín lọ́rùn kí n sóúnjẹ fún yín kí n tọ́jú yín kí n tún onílẹ̀tọ̀ ní eight to ten. bẹ́ẹ̀ ni sir. this is eight to ten already. Hmm? ẹ wo ọmọ fi tó sí ilẹ̀ ẹ máa lọ èmi ọlọ́ọ̀dẹ yẹn oúnjẹ yòókù fúnra mi sọgbọ́. ẹ oúnjẹ bàbá mi láyéláyé hmm? hmm? èmi mo yọ sọ̀rọ̀ ni mo lẹ́tọ̀ọ́ láti tọ́jú yín torí ẹ̀yin ti tọ́jú mi nígbà tí mi wà ní kékeré ẹ fún mi ní ìṣẹ́jú kan oúnjẹ yín máa rẹ́dì. Ah! mo yọ sọ̀rọ̀ ọmọ alálùbáríkà ẹ̀dá okùnrin la fi gbẹ́tò dé ẹ jẹ́ oṣù oúnjẹ náà kàn náà kàn rí ṣe sùúrù díẹ̀ ní ilé kú di jáni. ní tèmi o as for me mi ò ṣe mọ́ èmi máa kó kúrò nínú hostel mo kó lọ síta ẹ̀ ń tàbá lè mọ́ lọ́n láǹfààní lọ́wọ́ èmi ò ṣe mọ́. báwo lọ́la méjì ṣe ń sọ̀rọ̀ báyìí àbí jíjọba kọ́lá dúró àbí ah, nígbà tí wọ́n dẹ̀ ti ṣe bó ṣe wù wọ́n ó yẹ káwa náà kúrò ní sàkání wọn àbí téèyàn bá ní kó má fokó ń ṣọ̀nà ìyá náà wá bòmí lọ àbí téèyàn bá fẹ́ jà èmi bí lè pé bóyá ká lọ gbalé síta tábàdé ní lectures nìkan ni ká máa wá sínú campus àbí. wo kò síbi tí ọwọ́ ikú òde gbọ́tà bá kúrò ní campus tán wọ́n ṣẹ̀ máa wá ṣó wa come on we are activists ajìjàngbara ni wá no matter what happens ó jẹ́ ká face wọn ni. not at the expense of our lives. Ah, ah kí ló ń sọ lẹ́nu tí ò dùn yìí gbẹ̀mí àti bímbọ dà lẹ́nu ṣé lórí ọ̀rọ̀ ikọ́ ni wọ́n kú sí ni wọ́n yọ tó ń sun àtìmọ́lé yẹn ṣọ́kọ̀ lọ ṣeré ń bẹ̀ ni no agbára wa ò ká wọn pípọ̀ yìí kí ló tà ṣe fi wọ́n sílẹ̀ kó ṣe tiwọn lọ́tọ̀ káwa náà dẹ̀ ṣe tiwa lọ́tọ̀ mo reason pẹ̀lú gbogbo nǹkan tí gbogbo yín sọ but all the same iṣẹ́ ìsú mi mi ò lè ṣe mọ́ ṣé bí ìtòmùwẹ̀ tó wà láàrin agba mi ni kí ikúkú ṣe páwa náà bá wọn jà tẹ́lẹ̀ but ètò gbogbo wa là ń jà fún ni àwọn. and like Banke said pé ká kúrò nínú ọgbà ìyẹn omi pé àwọn pípù yìí aláya wọn ò ní sun rárá dọ̀dọ̀ wa náà. nǹkan tí mo kàn lè suggest pé ká ṣe ni pé ká tún bàǹtẹ̀ wa san mo dey believe pé with that there will be changes. ẹ̀yin ladies ṣe fẹ́ gbọ́ ẹni tí wọ́n bá rí òun lèèyàn ń bá you can't fight a ghost. true like the DSS said speculation gbogbo nǹkan tá à ń rán mẹ́nu yìí we need a concrete evidence opinion tèmi nìyẹn o. mo mọ̀ pé ọ̀rẹ́ ni àwọn méjèèjì and i'm very sure pé ẹ kì í ṣe ọ̀rẹ́ lásán there must be something to it báwo ni èèyàn méjì àṣekún kakọ́ọ̀sì yín ní semester kan and the same kakọ́ọ̀sì yìí náà ni wọ́n fi ẹ̀sìn àpànìyàn kan. Banke now tell me what exactly is happening. ṣé nǹkan tó ló fẹ́ rí mi fún nìyẹn so kí ló expect kí n ṣe sí i àbí wọ́n sọ fún pé mi ni mo pa wọ́n ni what rubbish. Besides, who are you to question me? Bánkẹ́ Òṣìnáwọ̀. Nǹkan tí máa bí ẹni kó sọ fún mi. Ta ló kún abíyìnbọn àti bèbí? Jọ̀nà, kí ló dé tó ń lísì sí conversation wa? Ta ló nu ẹ wá? Who the hell are you? Bánkẹ́ ta ni wọ́n sá fún? Ok, ọ̀rọ̀ ẹ ti yé mi. Wọ́n á padà lọ bá àwọn tó ń mọ̀ ẹ́, wá sọ fún wọn pé òun mọṣẹ́ ń jẹ́ idiot. What's the problem? gbọ́ o. ẹ wo kí ló dé yìí Should I tell you one thing? You are not doing your job right at all. Ah! Kó ti di ọmọ mẹ́rin kó dẹ̀ kú ní campus kan ṣoṣo ní sẹ́mẹ́sítà kan kẹ́rẹ̀ má lè fún mi ní report tó máa tọ́ka sí ẹni tó fa ikú ìkọ̀kan nínú àmẹ́rẹ̀rin. Now tell me. Tell me what you've been doing. And you, you kò mess up ọ̀rọ̀ pátápátá, o kò fojú ẹ̀ pọ̀ ṣá. Ọ̀tọ̀ nìkan ta ni kò lọ ṣe campus, ọ̀tọ̀ nìkan tó tún lọ ṣe. Kò tún lójú ọdọ̀ ẹ̀ náà. Wá fúrẹ́ o fúrẹ́ position mother. How God? I'm sorry about that, sir. Sorry my fault ok iṣẹ́ ni kẹ́ ṣe fún mi o gbogbo mò ń sọ́rí mò ń sọ́rí yẹn mi ò fẹ́ gbọ́ rárá àti rárá ẹ so ẹ sọ fún mi what's on ground. yes sir uh, lórí kó báńkẹ́ ọ̀ṣìnáwọ̀ a ti ń try láti move around fún. Uh, ẹ tún ń try ẹ ń try ni. Uh, not really sir uh, a ti wà lẹ́nu ẹ̀ sir and ó pẹ́ ju títí ọ̀la máa file a report wa sir. oh better do and do quick. yes sir torí pé tá a bá pẹ́ lórí mi kí mi èsìkéṣi ló máa bá yàn bẹ́ẹ̀ àbí nígbà tí a bá fi ogún ọdún ya wèrè ọdún wo ni a fẹ́ jọjà mo ti wá bí a ṣe máa wá àwọn èèyàn kúnra tí ẹ máa fi lè execute iṣẹ́ yẹn together ok. yes sir. iṣẹ́ yẹn á tún lè smooth sí i understand. yes sir. you are hereby dismissed. yes sir. wọ́n máa fi ń joyàwó díẹ̀ nílé ìgbẹ́ díẹ̀ nígbà tẹ bá kọ̀ tẹ bá ṣiṣẹ́ lè tẹ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe wóróworó báyìí ẹ ìgbà ọdún gbogbo ọmọ òní kú tán ní campus ẹ onígbà tí campus bá tó joro tán kankan tán lè sọ pé ọlọ́pàá ń ṣiṣẹ́ bó ṣe bó ṣe tán àti bó ṣe yẹ kò sígbà tẹ́mi gan òní tí mi ò ní bọ́ sí campus yẹn kí n kí n padà sí iṣẹ́ yẹn kán lè mọ̀ pé kò ń ṣe pé orí ta fi ṣèwé àti gé kúrò mẹ́. mo yọ ọ. bàbá mi ṣé irú kúrò ẹ̀kọ́ wà ló wà yìí bàbá mi bàbá mi kò wí mí náà ìbínú ni ò sọ fọlọ́wọ́ mi pé òun lẹ́sẹ̀ lẹ̀. tí mo sì máa sọ fún gbogbo gbà pé orin inú bíbí wọn ọ̀rọ̀ oníṣẹ́ nìkan máa kọ ẹ̀dùn fún ọ̀bẹ ọlọ́wẹ̀ orí adétò àbíwà pẹ̀lẹ́ ni kó o fi ṣe ẹ̀rẹ́ rán. bàbá mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi kí ló fẹ́ ṣe báyìí ẹ <sighs> kí ló wá fẹ́ kí n ṣe báyìí. bàbá mi ṣó ti yàtọ̀ nìyẹn ni. mi ò lò ó. ayé mi ti bàjẹ́ bàbá mi kò sí ìkókó tó lè ṣe sí. Ah! ọlọ́run nìkan ló lè kọ́ yọrùn lásìkò tó wáyé. Ah! ayé mi ti bàjẹ́ bàbá mi ẹ ṣàánú mi ẹ má jẹ́ ń ibi ẹ ayé mi ti bàjẹ́ àmúyọ sọ̀rọ̀ ẹ. Thank you. Have you ever fi ìpè decision yìí wà off campus it's not good. wo I think it's better for now. Yeah. ikú tó bá fẹ́ pa ni tó bá ṣe ni ní fìlà ó ń wọ̀n èèyàn ni o mo ṣe lè fi ẹ̀dọ̀ lórí òróǹro nísìn èmi ti fi skul sílẹ̀ fún yín ẹ jẹ́ kí mi rọra máa fọwọ́ mú táwọn jẹ́ẹ́jẹ́ mi. anyways um, tó bá fi hàn pé nǹkan tó wà it's okay ẹ̀mí ẹ̀ gangan ló ṣe pàtàkì jù. yes o. ó lóun ṣe àmọ́ àfiṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀mí mi aláṣọ máa wọ campus lọ́la. àṣọ ah, máa wà náà. ẹ̀yin babes ẹ jẹ́ àmà lọ orú omẹ́ni ọ̀wọ̀. ẹ wọ ẹ ṣe gan tẹ o ẹ ṣe kẹtẹ kẹ ẹ báyìí. n tí aláìmọ̀kan fi máa ń ṣera ẹ̀ ló pọ̀ jù better be careful okay o <laughs> gbọ́. Hello? Tobero, what's your problem? I think ń phone fóònù ẹ láti jẹta, pick up. Really? Irú issue wo nìyẹn? Okay. Èmi meeting lost hotel. sí hòtẹ́ẹ̀lì, mo wà cab. Plaza de Aruna, yes. <laughs> All right, Mama expect it, okay? Are you sure you're okay? All right, darling. Okay. Bye. Ah. School, ṣá. Ọ̀rọ̀ school and somebody left sọ ń báyìí lẹ́yìn fi dá hálẹ̀ gàràgà. <laughs> Nílùú wa ọ̀rọ̀ school ọmọ ti dàbí nǹkan. Hmm. Really? Wow. Hmm. School. School. irọ́ ni o. Mrs. nǹkan tó pọ̀ ló ń ṣẹlẹ̀ nínú ọgbà iléèwé wa àwọn tó kàn ló lè sọ. Hmm? kí ló lè tó bẹ́ẹ̀. ṣé bí a rántí pé mo sọ fún yín pé. èmi ni igbákejì ladies activists nínú ọgbà iléèwé wa. yes you did. Hmm. ṣàdédé lójú okú bẹ̀rẹ̀ sí ní rọ̀ sáàrin wa. ta ló rọ̀ <laughs> after finance, wa. Well. I discover wípé click vc school wa ló wà behind the whole thing. your vc. yes so sister. ẹ mọ nǹkan tán tiẹ̀ tún ń ṣe ni wọ́n ní gbogbo nǹkan táwọn bá ṣe lọ́gbà àṣegbè ni. àṣegbè. ẹ wo ìyà ń jẹ wá ìyà ń jẹ wá gidigidi àdẹrẹ ni kò yà fún wa. hold on girls ta ni Professor Ajibade Animashaun. You can run, run, run. You can hide, hide, hide. Ó lè sáré jù mí lọ, bàrẹ̀ dandan. You can run, run, run. You can hide, hide, hide. Ó lè sáré jù mí lọ, bàrẹ̀ dandan. so ìwọ ni vc Ajíbádé Animashaun ọmọ òtí ọjọ́ sí. oh ibẹ̀ yẹn ló ṣì wà ọmọ òtí ọjọ́ sí ó ti dánmọ̀ gbóró ń sìn currently i am the vc in this campus. bí ṣòǹgó bá wá ń paraba tó ń fa igi ìrókò yá ṣébi ti igi ńlá wa ni. lókè mi ò lọ́rọ̀ púpọ̀ láti bá ẹ sọ ṣé wàá tẹ ṣe dé yẹn ibi tẹ bá dé yẹn lórí ọ̀rọ̀ activist school ẹ̀ mo fẹ́ kó mọ bẹ́ẹ̀ especially Tobero and her friends kí náyànnáyàn ẹ kó má bàa ṣe èèyàn nù. fèyí tó bá ṣe èèyàn náà ńkọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀. àjẹgbà ah! ọba àròkọ ọba kó tó wá kúkú ọba fèyí mo ti jù bẹ́ẹ̀ lọ. ìwọ ò tó an inch níwájú mi. fèyí èmi máa ní. mo rí ẹ ìwọ náà dẹ̀ mọ̀ wípé márùn lóògùn ẹrù to be forewarned is to be forehand. fèyí sayo go and do your worst. I should do my worst. Yeah. Good day. ó dùn mí láti bá inú ipò tí mo bá yìí ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ yìí pé bíbà ló bá kò tí ì bàjẹ́ èmi á sa gbogbo mi láti rí i pé òun jìyà yìí gbé do you understand? <laughs> Auntie, though I'm getting weak day by day, but mi ò regret ipò tí mo bára mi rárá nítorí ẹ̀tọ́ gbogbo pátápátá ni mo jà fún. Now I know to become a great activist is never a small thing. I think I'm ready to face the challenges. Oya. Oh, yeah. Ma. lóòótọ́ ni pé tí ọmọdé bá débi ẹ̀rọ ẹ̀rù gbọ́dọ̀ bá ní but tí ọmọdé bá mọ the right place ẹ̀rù ò lè bá ṣé energy ló fẹ́ sọ fún mi ni àbí professor benson àbí dsa gbogbo ohun àwọn tí mo dárúkọ sílẹ̀ yìí ló ní àtìlẹ́yìn tó ń ṣe fún ẹgbẹ́ àlófẹ́ confraternity bọ̀ inú ọgbà ẹlẹ́mí náà wà kó tó nípọn rusticate mi so to say the fact I know what I'm saying. ṣé gbogbo nǹkan tó ń sọ yìí ló dẹ̀ dé lójú. Níní <laughs> ẹni bí àwọn ló máa ń ra àwọn ẹ̀ òdú ni wọ́n wọn kì í ṣe àìmọ̀ fún olóko èmi by the time So, Baba, monitor movement gbogbo àwọn tí mo dárúkọ sílẹ̀ you still need to come back to me. yes àwọn tó wà lẹ́yìn wọn nìyẹn popsi díò yẹn gangan ni kí support wọn and dsa ń tiẹ̀ bí ìgbà tá à ń fẹjọ́ kàsùn ìkà ni gbogbo ìgbà tá a máa ń lọ sọ́dọ̀ ẹ̀ òun náà wà lára wọn. pẹ̀lú àwọn lecturers méjèèjì yẹn there are seven in all. wọ́n ní private joint kan tí wọ́n ti máa ń ṣe fàájì ibẹ̀ ni wọ́n ti máa ń decide fate our student akọ. ga ọ àṣeyàn ló lè tí dsa yẹ́rẹ̀ tún máa fi wá lọ́kàn balẹ̀ pé kò sí ewu kò sí wàhálà ah too bad. <sighs> meanwhile nínú findings mi mo discover àwọn kankan kan. bísí ló pa Bímbọ́. what? ìgbà tó insist pé òun ò lè ṣe oyún nù nevesi gbé nǹkan fún jẹ. à <sighs> ń gbogbo aláṣàmọ̀ pé ìdí òye ló pa gbé mi. and babes tó wà ní room three ó confam mi pé òun rí energy nígbà tó shoot Bánkẹ́ bẹ́ẹ̀ tó lòun ò lè jáde láti sọ anything against wọn ọmọlọ́mọ I don't blame her. Well, gbogbo wa la rí pé Mímọ́lá try nípa findings ẹ̀. So, what next? gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìjẹta kí lẹ fẹ́ ká ṣe. ẹ wò èmi ti ro ọ̀rọ̀ yìí lọ sí wá mo ti ro lọ sẹ́yìn mo bìlí ìpò yẹn gbàgbé ah, ẹ̀yìn. Ah. yeah sleeping dogs lie before we get back and beat him. Hmm. no no no no no a lè gbàgbé ẹ̀ bẹ́yìn. Banky Oshino, may her soul rest in perfect peace. Amen. Tí Banky bá wà ń bí báyìí lé ni, tí nǹkan bá ṣe any of us, kò kọ síbẹ̀ ó máa mú ìṣọ́ bóun wádìí ọ̀rọ̀ yẹn mo sọ àwọn tó kú yẹn they can't just die like that we have to fight for them. Ah, ah. ẹ wo ẹyin babes ẹ jẹ́ ká wulẹ̀ mẹ́nu kú lórí ọ̀rọ̀ yìí after all wọ́n ti declare yan wọn as the SUG president. Ah. àwọn tá a dẹ̀ ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí ẹni tí ò wájà àwọn gan ó rí jà àwọn he see i will suggest ká gbàgbé lórí ọ̀rọ̀ yìí kí wọ́n máa ṣe títí wọn káwọn náà ra wà on a low key. Thank you I think that's the best thing. I disagree. Your second opinion. I disagree with you. It can be. I disagree. Your ah. second opinion. No, no. Hello. No, no. Yes, èmi náà lè bá sọ̀rọ̀. Ta ló ń sọ̀rọ̀? Hello. St. Paul Hospital. wọ́n gbèrò ìwà sọ́dọ̀ yín ókè sà ókè sà àti ń bọ̀ nsìnsìn ẹ ṣe sà kí ni wọ́n ló ṣe mo yọ̀ wọ́n ní wọ́n wọ̀ ṣe mo yọ̀ lọ sí hospital ní látàgòdì kí ló ṣe ó collapse <laughs> ibẹ̀ ló ti wá sọ fún wọn pé kábọ̀ òun lè ṣe wa ẹgbẹ́ kan máa lọ kí lọ. ẹgbẹ́ tàwọn ọlámídé àti àti bídùn lórí fóònù ẹgbẹ́ tí wọ́n tètè. wọ́n yín ọwọ́ important. Ah, bídùn ó mà yá ẹ. mi ò sọ. She did say why did short notice gbọ́n wọn ló ti sick tó ti lean báyìí. ẹni mo máa tẹ̀lé rí mo ti ní sí yín ni. miss you too. miss you. miss you. tó di pé mo sentence mi sẹ́wọ̀n mo ṣàwọn findings kan mo dẹ̀ realize pé vc iná pa Bímbọ́ tí gbogbo nǹkan tí àwọn guys ló mọ̀ nípa ikú gbé mi. we found out about that we found out. and i'm very sure pé àwọn náà ló wà nídìí kò bá gé. wá fẹ́ bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká kú lásán ẹni láti avenge. take it easy Muyo take it easy. o ní kú bẹ́ẹ̀. but tí gbogbo wa ẹ̀jẹ̀ wa ò ní dámíjì yìí ó bẹ̀rẹ̀ fún àkókò ṣe sí i. I love you guys. We love you too. We love you, love you. Mm. I know I regret being an activist. yeah. Mm-hmm. Moyo. What? Moyo. Moyo. Moyo. Moyo. Moyo. Moyo. mo yọ sọ́rẹ́ ṣẹ̀ṣẹ̀ wá gbà ní pé ikú ló mẹ́ja kákò àṣé àìdé ikú lẹ́nìkan ń ṣàjàmọ́rùn bí kú bá dé yóò pàjà yóò tún pa ẹni tó ṣàjàmọ́rùn. dáàdì bí a bá ní káàró dídùn fọ a máa ọ̀rá déègùn bí a bá ní kẹrọ bọ́rọ̀ ìṣe dùn yìí tó nǹkan mi à máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni dáàdì ṣe rí àròkàn ọ̀rọ̀ báyìí ló ń fa ikú àsundà tẹ bá ní kẹ máa ro ọ̀rọ̀ ikú mo yọjú bó ṣe yẹ lọ ó lè fa ìsọ̀sẹ́yìn náà lágbo ara ẹni tó bá wá ní ikú mo yọ tó kó dùn yìí bóyá kóun náà lù tiẹ̀ pa. wọ́n gbà mí sọ bẹ́ẹ̀ mọ́ láíláí tó bá sọ pé òun ìwọ̀n èmi àti ẹtí lọ tí ẹsẹ̀ kan wọ ṣòkòtò kan náà. yes èmi àti ẹ èmi ò gbé àfi tó bá fẹ́ fi ikú ṣe fàjẹ́ who is that what. bẹ́ẹ̀ ni dádì ikú Muyọ̀sọ́rẹ́ dùn wá gidi gan-an ni nítorí pé ọ̀kan lára wa ni even àǹtí gan sọ pé ká kí wọ́n ní pé àwọn fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí n pè wọ́n. Hello, Tobere. Hello, sister. Ibo lẹ wà? Ẹ a wà lọ́dọ̀ dáàdi mo yọ sọ́rọ̀ ẹ̀. Mm. Ẹ máa bọ̀ nísìn. Kí ló ṣẹlẹ̀? Mo ní kí ẹ máa Okay? All right, ma. Sister, ní ká Yo, whatever your name is. Káwọn tí wọ́n ní pé lóòótọ́ ni pé ojú àkàtà léwọ́. Ṣé ẹnu ẹ̀dìyẹ tẹ́lẹ̀ ẹ̀kan ti bọ́? Ọ̀rọ̀ náà fẹ́ wà máa tẹ́ kó tiẹ̀ gbé fún fún àìsí. Wọ́n gbá ló máa pariwo. Lémi, ṣé Ajíbádé ò sọ fún yín irú èèyàn tẹ́ ń bọ̀ wá bá ni? Yes.

啊！ mi ti rí ìbọn. ṣé bí ó ṣe ń di ìbọn mú nìyẹn nígbà tí kì í ṣe báyìí o ọmọ òtí ni ẹ. bùdá mi kí leléyìí ìbọn ibo lẹ ti rí i. dúró náà kábíyà pé àwọn eruku yá wọlé n bá ba ẹni lè wọn kò máa ṣe jẹ́ kí wọ́n jẹ ojú mi nìyẹn kí wọ́n bójú mi jẹ. ó dà tó bá dìgbà mi. obìnrin àwọn kan ní àti òṣùwọ̀n náà. lọ. since tá a movement gbogbo wọn báyìí lóyìn ni Doctor, Adisa máa ń wọ̀ on ọjọ́ Monday got the DSA man ń blue ní ọjọ́ Tuesday purple ni Adéoyè máa ń sábà wọ̀ ní Wednesday black ni energy man ń wọ̀ ní Thursday red ni Dr. Benson máa ń wọ̀ ní ọjọ́ Friday nígbà tí Bankole sábà máa ń wọ yellow or grey ní ọjọ́ Saturday last but not the least white ni fíìsì máa ń wọ̀ ní ọjọ́ Sunday. a fẹ́ fi ọ̀sẹ̀ méje pa èèyàn méje ẹnìkan ní ọ̀sẹ̀ kan ṣùgbọ́n tó dàbí rẹ̀ ni pé a gbọ́dọ̀ pa èèyàn míì yàtọ̀ sáwọn méjèèjì What? Do they Amina! Amina! Let's go. Uh, Papa too good, too I wonder what you want. <laughs> My yeah. sweetheart, you are set. <laughs> Ẹ jẹ́ lọ́sùpá kọ́ ọmọ mi ń kọ́ ẹ má yẹ kó late. Àtìgbà mm. yín sẹ̀ tó ń jẹ ọmọ yín ti délẹ̀. Ọ̀hún náà lélẹ̀. Thank you. Ẹ̀jẹ̀ lẹ́jọ́ àfẹ́ late school. Ah, okay o. <laughs> My dear, ṣe dé jẹun, má ṣe dọ̀gbọ̀n school, ṣe ti gbọ́. Yes, my dear. Okay, all right there. Màá bá bẹ̀rẹ̀ sí school yẹn. Okay. okay. Mm. Mm. All right. Bye-bye. Bye. Hey, Larry. Okay. Eh? ìfẹ́ ẹlẹ́yẹlé nù ìwọ You ọba bí ṣe wá ń dùn tí ń dá nínú ilé wa yìí oko àlùbà tí ìbárù nǹkan báyìí jẹ́ mọ́jì ọ wọlé o gbogbo bàtà ọmọ tèmi náà bá wẹ́dìn lórí báyìí lèmi náà tọrọ owó ẹlẹ́dùn vc kí ló dé tí àgbàlagbà yín fẹ́ máa ṣòro bí òwe ẹ fẹ́ rí mi ẹ fẹ́ rí mi ṣé torí gbogbo nǹkan tẹ fẹ́ rí mi fún náà lẹ ti sọ kalẹ̀ yìí ẹ bọ́ ẹ bá jẹ́ nǹkan tẹ ṣe sọ kalẹ̀ yìí kò nídìí kẹ́yìn fún ara yín wá kí ló dé tẹ́ ò lè pè mí lórí aago ká yanjú ọ̀rọ̀ àbí eh, eh, kẹrán dé oyè ọmọ mi tó wà ní skul yín ah, sọ fún dádì ẹ o bye bye bye o. my honourable commissioner iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni ti mẹ́lẹ̀ wọn kì í fi ran ọmọ ní tí mo fẹ́ kẹ́ ṣe fún mi nìyẹn tẹ́ bá ti ṣe fún mi ó ti tán. bí gbogbo nǹkan tẹ fẹ́ náà lè ti ṣàlàyé yẹn. ọ̀tọ̀ nípò ọ̀tọ̀ ni tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. ṣé kò ṣáájú bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. Hmm, well as the honourable commissioner for education in this state gbogbo request yẹn ó ti di ṣíṣe. thank you very much sir thank you thank you mo dúpẹ́ gan ni commissioner. there's no problem kò sí wàhálà who are working in the university who are behaving like touts. for real for real it's just so annoying. Um, sir, um, um, that's a very good idea and by the time tí n bá relate ẹ̀ energy we go understand wa. yeah very good màá kàn fẹ́ kẹ́ note pé good ideas on their own they are not enough you have to work upon it so tí energy ba ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa. ah after five amina o lè sọ pé o rí in school. n ò rí i kódà inú dẹ́sìkì kínní tí a máa gùn sóńgì àwò ń bẹ̀ ń bí ẹ̀yìn tọ́lẹ̀tì àtàntí rẹ̀ àárí hello dear. ẹ wo dear Amina ṣe ń dé láti school àlíà ni o lásìgbà tó ti lọ mú wọn ọ̀rọ̀ ọmọ mi school wọn ọ̀rọ̀ ọmọ mi mú dé o. ní sùúrù my dear ní sùúrù. wọ́n rí i bẹ́ẹ̀ oh god gbogbo ariwo tó ń pa yìí kọ́ ló máa solve problem eh? fọkànbalẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún mi kí lọ́mọ ṣe máa lọ sí skul tó máa láwọn ò rí. wọn ò rí wọn ti wá gbogbo mi tiẹ̀ mọ́ mi ní àìdí àbí tó lè wà díẹ̀ wọn ò rí wọn ò rí wọn ò rí. wọn ò rí ó dá ṣe sùúrù ṣe sùúrù àní kó má wọ̀ kárẹ̀ up ó dá jẹ́ kí n pe proprietress yẹn fúnra mi kí n confam ṣùgbọ́n take it easy ṣùgbọ́n take it easy o má fún rẹ ní problem o. <laughs> mo ti gbọ́ mo ti gbọ́ má padà pè yín padà má gé back sí bó bá ṣe jẹ́ màá tún jẹ́ kẹ́ gbọ́ ṣe ti gbọ́ à ọlọ́run mi o ayé <laughs> mi. Now, sáwálé pé àrè ìwọ̀n mi mọ́ṣúárì bì. mo ah, wà nílẹ̀ gbogbo àwọn ẹbí ẹ̀ náà máa wà lọ mọ́ṣúárì gbogbo àwọn fámìlì ẹ̀ ló máa wà lọ sínú mọ́ṣúárì kó iṣẹ́ ọmọ tèmi. kì í kì í ṣe pé bóyá mo eh, fi sọ̀rọ̀ kinní ara lọ́ta mi. Ah, ara ìtakùtà lára tó ta ẹ yẹn ìtakùtà wo wo wo wo kó sì kúrò wájú mi jàre wá ṣe kékeré yóò máa sọ̀rọ̀ sí ẹ kó kúrò wájú mi jọ. Ah, Amina Amina wà nù wà Amina wà nù wá ẹ́ jọ kí ló pè pé mo tún lè ṣe báyìí. ẹyin sáà mà náà lèmi ẹni ẹni sùúrù sáà mà kan yorùbá wọn ní ìwàkúwà lè èèyàn máa wà nítorí sọ fún lèmi ẹ wọn tẹ̀lé sọ náà kan ah, àmọ́ sùúrù náà ni ẹjẹ́ àṣà nìyí. mi ah, náà sùúrù àbí sùúrù ni kìíní ó dá mo ti gbọ́. orí àwọn ọbẹ̀ ọmọ ó ṣe. mo ti ní sùúrù ẹ sùúrù náà ni mo ní yìí. orí àwọn ọbẹ̀ ọmọ ó jẹ àárín. Ah, sùúrù mi náà sùúrù wé a sùúrù kò Kulo, kò lọ. hello hello mobile twelve hello hello. Good afternoon. hello. wo a ti kidnap ọmọ ẹ. what. tó bá dẹ̀ fẹ́ rí ọmọ ẹ rárá àtọ́ alive wá sí ìwòrò. kí ni ma. Hello? hello. hello. ibo mo ti wa ń bẹ̀ mo ti wa ń a ti mọ̀ pé ti wà ní Ìwó road. Ìwó road ní iwájú tandalizer iwájú tandalizer. O ya wọnú ọjà Ìwó road lọ. Kima! Oke ok mo ti gbọ́ mo ti mo ti Hello. Ẹ mo ti rí ẹ, mo ti rí ẹ. Bóyá kò na sapọ̀ ọ̀tún rẹ. Lápá ọ̀tún rẹ, ra lọ́wọ́ ìyá tó ń ta bẹ́ẹ̀dì. èló ni búrẹ́dì yìí. one fifty. ẹ mú wa. ìyá tó sì kẹta síbi tó ti ra búrẹ́dì yìí ra nǹkan fifty naira lọ́wọ́ rẹ̀ kó fún ní one thousand naira kó gba change. ṣẹ́kù ẹ ṣe sà. ẹ kò ní ká o ẹ ṣeun bàbá owó lẹ́bàárà o. ìṣáná la fẹ́ rà. alájà. better life ni o. ẹ ṣeun Thank you ẹ ṣeun o o. ẹ ìyá. Hello? Hein? Ok, ok, mo ti gbọ́, mo ti gbọ́. Ṣé o ti kẹ́sì kan tó ń sọ? Yálà. 那万一再让你这。 ìyá olùṣàlù. wọ́n ti dìde. wọ́n ti dìde. Hello? Mo ti débi tẹ́ ní kí n wá mi ò rẹ́ nìkankan. Ọmọ mi kọ́! ń padà sẹ́yìn kí n yà sí left ẹ dúró ọmọ mi ń kọ́ náà ọmọ ha ha ẹ tún ti pa fóònù báyìí àbí padà sẹ́yìn ìyà sí left left left left left. left left. ó ṣe àdìkú ẹ ti rí àríyá ọmọ mi ẹ ti rí ọmọ mi ṣé kò sí nǹkan tó ṣe yẹ ayé òkè ayé ṣùọ eh, ah, ayé òkè kí ló ṣẹlẹ̀ tá àwọn ìṣọnulé ìṣọnulé àwọn wo ni. ní ìṣọnulé. Ah! Ah! mo dárò mo dárò mo dárò ah! ẹ ṣàlù mi hmm. mo dárò ọgbà mi mo ti dárò ọ̀pọ̀ àti mi lè rí yìí o ẹ mi ò mẹ́ni tí mo ṣe tó fi kú ọkọ dá mi lóró lọ́sọ̀ gbọ̀ngàn o mi ò mẹ́ni tí mo ṣe o. mami àwọn aṣòwò kan mọ sáwọn pé ọlọ́run tó gbé àwọn àṣẹ ibi tí ó madam ẹ má sunkún mọ́ ọlọ́run á dúró tì yín àwa gan ní relent lórí effort wa láti mú àwọn lórí burúkú tó ṣekú pa ọkọ yín but ǹjẹ́ tí ẹ dá ojú kan àbí méjì mọ̀ nínú àwọn olórí burúkú tó wá ṣiṣẹ́ bíi ọgọlọgba mi rí wọn rárá mọ́tò làwọn pípú ìgbé wa ìkan nínú wọn ló bọ́lẹ̀ bó ṣe ṣiṣẹ́ ibi tó fẹ́ ṣe ó dẹ̀ wọlé sínú mọ́tò ó dẹ̀ gbé mọ́tò wọn lọ mí rí wọn rí kankan rí wọn ọgọlọgba ṣáyé. madam aside ti ìyẹn tá a ti ń sọ yìí náà ẹ jọ̀ọ́ ṣé kò tí nǹkan kan míì gbé àti ẹ̀yìn kan tó fúnra sí tó dẹ̀ lè help investigation tiwa láti link àwọn pípọ̀ yìí up. mi rí kọ̀ọ̀kan mi ní kò sí traces kankan tí mo rí mi nǹkankan tí mo note tó straight ní ní àná nígbà tí mo ń bọ uniform àlẹ́ àti mo rí pépà kan nínú àpò skul ẹ̀ bó ti kọ́ wọn tèmi rò ní pé kò lè ju nǹkan tí òun àbí àwọn classmate ẹ̀ tó lè máa fi ṣeré tó lè kọlu that's the only strange thing tí mo lè sọ pé mo rí nínú ilé yìí mi. ẹ jọ ṣé mo lè rí ìwé yẹn. èyí rí amina mami lọ sínú yàrá àlìyá lórí dírẹ́sì tébù ẹ̀ wà rí pé àná tá a rí yẹn. Ah! Madam. Ah! madam obìnrin torí ọlọ́run ẹ má sunkún mọ́ o ṣé ẹ rí nǹkan kan ló dá mi lójú ni pé àwọn agbófinró wa yìí ọlọ́run á fún wọn ní agbára àti ìmọ̀ tí wọ́n á fi rí nǹkan tó ṣẹlẹ̀. àmì àmì ọkọ mi ò gbọ́dọ̀ sùn lọ́rùn. Oh, Ah, ó ti yó. ẹni ìdá ìṣòro ìyá. èdè ló wẹ ìdá jẹjẹ wọn ni a Ah, ah, ah, ti yó bọ̀rọ̀ bá. I ti yó. hello jẹ́ kí n park mo fẹ́ jẹ́ n park n park please. hello ẹ̀hìn mo ń gbọ́. ẹ kí ni oh okay. jẹ́ jẹ́ kí n turn jẹ́ kí n turn màá turn sí màá máa bọ̀ ok. Ah, kí ló lè ṣe Mahoney you music. Oh my god, Goluli oh, Shell. So, yeah. You can run, run, you can hide, hide, hide. Oh, the courage to be loved, I run run run. You can run, run, run, you can hide, hide, hide. Oh, the courage to be loved, I run run run. You can run, run, run, run, run, run, run, run, run, run, run. Báwo làwọn ilé ìtúpa tì mí? Ṣé bíbí mo gbà kọjá ń sìn for God's sake? Bag this, take this thing away now. Eh? Hey school. DSA, oh. ti bujú nǹkan tó lè jẹ lọ. Now, the game is over. nǹkan tó ń ṣẹlẹ̀ ò yé mi o because Tabanika wo, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátá because mo believe pé àwa nìkan la lè ṣerú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní school ibi tí gbogbo nǹkan yìí ti ń wáyé kò yé mi now Doctor, Adisa ti lọ DSA náà tẹ̀lé wíìkì tá a fẹ́ mú yìí tálámọ̀ tí ikú yẹn kàn gan next àbí kí ló ń fà á gangan kí nìkan tó ń ṣẹlẹ̀ bàbá. Energy nǹkan tí mo fi pè ẹ́ gan nìyẹn tí mo bá ní ọ̀rọ̀ yé mi rọ́ ni mo pa fún ẹ kò fi nǹkan kan yé mi rárá rárá ó sú mi gan mi ò mọ ṣọ́ọ̀ṣì kú àwọn pípò yìí. <laughs> Ah, bàbá mú ojú ẹ̀ tí o gbogbo investigation tó yẹ kí n ṣe ni mo ti ṣe ó rú mi lójú ó tọjú sí mi mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. kí a fojú sí ni o. ṣé rí nípa kọ́ọ̀sì ẹ̀yìn ẹgbẹ́ ẹ̀ ti ṣẹ́gbẹ́ kan tẹ́ bá ti rẹ́dì ẹ kàn wá bẹ̀ mí máa kọ yín ah, kí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wo má jẹ́ kémi parọ́ fún ẹ ṣórí tí mo ṣe wà yìí ẹ̀rù ń bà mí cause every time tí má ti wọ lecture room báyìí tí má ti rí lecturer yẹn àyà mi báyìí ó máa ń ṣe kìkìkì báyìí ni. Ah. <laughs> mo rò bí ara èmi nìkan ni so ìwọ náà àyẹ máa ń já. àyà mi máa ń já o. Ah, àtiwọ́ náà bì kékeré nìyẹn tẹ́ bá ti ṣe tán ìyẹn kan wá ẹ wá bẹ̀ mí ní room máa kún yín ní gbogbo ẹ. wẹ́rẹ́ ah, ah. wo nìyẹn. wẹ́rẹ́ wo nìyẹn. Ah! àwọn wo ni wèrè àwọn wo ni wèrè. mo mo. táyà sókè fún mi. gbogbo ẹ sókè jẹ́ ló kó sílẹ̀ ṣọ́ọ̀dì. òun kó gáàdì ẹ gbọ́ bó kó sílẹ̀ ṣọ́ọ̀ ẹ yà fàìtì ẹ fàìtì ẹ ẹgbẹ́ ń ká ló ń kó obìnrin kó obìnrin sẹ́gbẹ̀ẹ́ kó lẹ̀ o tún dúró. sáré sáré ayé ayé fiẹlẹ fiẹlẹ jẹ lẹ́rìn wọ́n mi jọ. aṣẹ́wó ní ti pẹlẹbẹ wọ́n ń tẹ̀ lọ́yún rẹ̀. lẹ́jọ́ ni àná lẹ́jọ́. speaker sir gbogbo àlàyé yín ti yé mi ẹ máa fún mi ní time díẹ̀ ni. Yeah okay ẹ̀hẹ́n time tẹ́ máa fẹ́ mi ẹ̀ẹ́ mo máa rí ìsẹ́nsẹ́lẹ́sì ní ọ̀la ó yẹ kéré wọn before ten o'clock ìmúlẹ̀ ètè mi àti wọn bá ti ṣe meeting tán i will get back to you màá lè ṣàlàyé fún yín okay okay thank you sir. <laughs> yes sir. mo á ṣe ah not at all. ẹ eh, jẹ́ kí n farabalẹ̀ gbọ́ yẹ dáńsì yẹ mo ń bọ̀. yes bí mo ṣe ń sọ̀rọ̀ And eh, ṣé tí a bá we're in lórí ọ̀fẹ́ pé kó sì kú yẹ. ó she she kó sùn yẹ ẹ̀jẹ̀ o eh, ẹ̀yin gẹ́gẹ́ bí commissioner for education ní state ẹ lágbára láti lè curb all these criminal activities tó ń ṣẹlẹ̀ nínú iléèwé yìí. well Mm, ọ̀nà wo ni wọ́n wá rò pé a tí gbogbo nǹkan máa fi rọrùn. Ah, thank you very much sir Sherry, sir gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ commissioner for education ní state ti university tàdé ń sọ̀rọ̀ yìí náà tó jẹ́ ti state ah, agbára ti wà fún yín láti close down institution yìí for a while èyí á fún àwọn agbófinró àti àwọn aláṣẹ Eh, yunifásitì yìí ní àǹfààní láti farabalẹ̀ ṣiṣẹ́ wọn. mọ́sọ̀ sà àìmẹtẹ́mẹrò ló mú kọ́mọ ìyá méjì kú sóko ìwọ̀fà ṣe rí àìsí àjọṣepọ̀ láàrin àwọn agbófinró mhm. àti àwọn aláṣẹ iléèwé yìí mhm. ó mú kí ìwádìí wa ní ìfàsẹ́yìn gan. Eh, púpọ̀ hmm. mo gbọ́dọ̀ yìí lọ́rọ̀ kan ṣá ẹ̀ ń fẹ́ kí a close down a whole school. Ah! no no no no no no sir eh, ṣe rí nǹkan tí mò ń try láti sọ ò eh, ní pé ká close ẹ down temporarily eh, ṣe rí tá a bá ṣe eléyìí àǹfààní á wà fún wa láti ṣe ìwádìí ìjìnlẹ̀ because gẹ́gẹ́ ṣe mọ̀ sá wípé tí ẹ̀fọn ò bá rí èèyàn jẹ kó sáàní ìjàṣọ nígbà tí ò bá ti sọmọ léèwé báwo náà ṣe fẹ́ fa wàhálà láàrin ara wọn o ní point o lè rọrọ yẹn sọ but ṣé tá a bá close down school kí lè rò pé ó lè ṣẹlẹ̀ sí ètò ẹ̀kọ́ ní state yìí ó máa affect ẹ yes. actually sir. ṣe sùúrù jẹ́ kí n délẹ̀ ẹ jẹ́ kí n fúnlẹ̀ torí gbà tẹ́ ń sọ tí ń lẹ́ẹ̀kan yẹn múra ṣe sùúrù ni it is not that kó bóyá mo condemn gbogbo àwọn àìdí àtẹ̀múwá àmọ́ kò lè lọ bẹ́ẹ̀ ṣẹ́rí ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún ẹ̀yin méjèèjì tí èèyàn bá wo bí ejò ṣe gùn tó bá ní bẹ́ẹ̀ lòun ṣe máa dáná sun èèyàn àjólé ṣe understand me tí a bá lọ close down gbogbo school lákòókò yìí ó máa affect ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ yìí àwọn oníṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ máa ṣe sùúrù fún mi díẹ̀ ni nǹkan tá a bá bá bọ̀ láti esco definitely mi máa feed him back Um, sùúrù tí màá fẹ́ ka ní nìyẹn ìjẹ́rí trend tí ẹ gbégbá yẹn a lè gbégbá trend yẹn it's not possible mm, but lágbára ọlọ́run dídùn lọ́sàn máa so i'll get back to you ọlọ́run á dẹ̀ fún wa ṣe. all right sir thank you very much ẹ ṣeun gan sir. ẹ wo ẹ má yẹ kí n parọ́ fún yín o lọ́wọ́ tàwa yìí kí wọ́n tètè máa expect rẹpẹtẹ ni àti tó tún bílípọ̀ nù lẹ́nu jù nù wọn cause this is the payback time yeah cause èmi fẹ́ kọ́ mọ̀ pé lọ́wọ́ yìí ẹ̀sán tẹ̀wọ̀n yẹn kò ń lọ kadà mọ́. Ah, jọ kí ló ń lò. Oh, <laughs> ọmọ no be play lọ́wọ́ yìí power bike lẹ̀sán lò mẹ́. <laughs> wo wo wo wo kò fọ́ ni à. pé èèyàn bá kí n sọ̀rọ̀ wọn yẹn máa ń bìlẹ̀ pé fúùlù èèyàn. Eh, eh. oh! No, no, no. Don't allow me. What have you guys been doing since? Ẹ má bínú sí mi sá. <laughs> In fact, kì í ṣe pé àwa náà kúkú ká ọgbẹ́ra. Ẹ á ṣiṣẹ́ yẹn mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọwọ́ máa tẹ ọ̀daràn yìí sá. Bó ṣe sọ lánàá náà ló tún sọ lẹ́yìn. Ẹ kàn fi nǹkan falẹ̀ ṣá. Ẹ ẹ ẹ wò sá, ẹ kàn fún mi ní àsìkò díẹ̀ sí mi, okay? Very very soon ọ̀rọ̀ yìí máa níyànjú. má gbé mi mọ́ra mọ́ mi ò kì í ṣọmọdé ẹ fi ń falẹ̀ ẹ fi ń falẹ̀ ẹ fi ń falẹ̀ tí nǹkan burúkú yìí fi ṣẹlẹ̀ sẹ́mi náà abó mọ̀ pé mo ti jẹ́ victim yìí ó mọ̀. àfi bẹ́ẹ̀ o àfi kẹ́ rí wọn mú ó pẹ́tà bẹ́ẹ̀ if not ìkòkò ò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ nú ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ no lálàyé kan tó fẹ́ ṣe fún mi kó lórí aago. wá. <laughs> ọlọ́run mà ní jẹ́ kí orúkọ wa bàjẹ́ látòrí tiyín. àmì sà ẹkàn ń ṣàmísà ẹkàn ń kóró ọ̀sẹ̀ ni kò nítumọ̀. abẹ́rẹ́ pé iṣẹ́ ló dàbẹ́ ní pẹ̀lú ìkọ̀kan ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ̀. ok àmọ́ ẹni tí wọ́n jẹ́ àbí ṣùgbọ́n pẹ̀lú report tí ẹ submit ní last time ẹ ti rí clue sí nǹkan tí wọ́n ṣe. yes sir. Oh! that makes your job easier all you need to do is get to those four guys before the killers do. yes sir sir we will do our best. no don't try your best because your best may not be enough for this job do more than your best. okay. yes sir. thank you. Yes, sir. You mean him? Yes, sir. ẹ̀hẹ́n ẹ̀yin gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nínú ọgbà yìí kí ni nǹkan tẹ́ ẹ lè sọ pàtó pẹ̀lú ọ̀rọ̀ ikú tó ń ṣẹlẹ̀ nínú ilé ìwé yín. actually a lè sọ nǹkan pàtó tó ń fa kú yìí a kàn pé kú lọ lọ́sùn lọ lọ́sẹ̀ ni. bó ṣe rí nìyẹn ó fún wa we are tired of it. so kò sí nǹkan kan tí ẹ tiẹ̀ lè rí sọ fún wa nípa. ṣe àfikọ́ náà ó ṣàánú wa. we have nothing to say on it. Ajìjàngbara ooo Ajìjàngbara ooo. Jambalaya. You can run, run, run. You can hide, hide, hide. Olè sálẹ̀ jù mí lọ, parí ẹ̀ dandan. Everybody's wondering, she's my favorite baby. When we can't go wrong. Like I'm a man on the bus. You Sundays Everything is There's only one God. you girls look like Joker to me. Energy! Are kí ló ti Your game is up. No! Energy. Send me word to my friends. ó ga o nígbà tí odidi SCG eh, president tó ti wá kú bẹ́ẹ̀ yẹn ṣe yìí ẹ kí ló tún wá kù <laughs> àyàfi kí oníkálukú máa ṣọ́ ìrìn ẹsẹ̀ nínú skul yìí nìyẹn o. ẹ kí ló wá fi kan èmi ẹni tí ò jẹ̀bi kò lè kú bí after all àwọn tó wà ń di ọ̀rọ̀ yìí wọ́n mẹni tó wà náà nǹkan ẹyọ kan tèmi máa sọ fọ́lọ́run ni pé kó máa ṣọ́ mi kí n má rárìn fẹsẹ̀ sí kí n dẹ̀ má ti ṣe rìn ó ti tán. Ah, ah. Bukola bó selfish gan ṣá so o lè generalize prayer ẹ. Ah. Ọlọ́run jẹ́ kí gbogbo wa ṣìrìn. àmín ẹ má bínú ẹ̀yin náà ṣe ti yín à. ṣé rúgbà. double ab single. àdọ́bù hmm. yẹn wà ókè. ṣé cash lẹ́gbẹ̀ẹ́ sanwó ni wọ́n. no card no card. Yeah. Um, 816. 816. That's the last First room by you left, Loki. Okay, so my card, yeah, you right though. Alright, hold on. ẹ̀jẹ̀ irú àwọn rooms wo lẹ níbi. àwọn kò sí rooms àkọ́kọ́ sí ìjà gbogbo rooms lẹ́nu ló dà. ìtẹ fún mọ́ yẹn kọ. dọ́gbù làwọn máa gbà ọ̀sẹ̀ mi ọ̀dọ̀gbà mi fà tẹ̀lé wa ní ọkọ̀ ní ọkọ̀ náà lórí. That's what I said. Tell us again, man. Second number left. Okay. So sir nǹkan tá a bá nínú mọ́tò energy ni. four down three to go. Just like that. Oh, sorry. Hello, officer. Bon, sir. Um, àti dé ọ̀dọ̀ energy. A dẹ̀ bá one short code kan nínú mọ́tò ẹ̀ only four down three to go sir find by seven l. Eh, pẹ̀lú little findings táwa ṣe sá àdípà àwọn méje ní target wọn mẹ́rin dẹ̀ ti lọ nínú wọn bẹ́ẹ̀ ni sá a nílò láti tètè dáàbò bo vc Bankole àti Professor Benson a dẹ̀ nílò láti mọ ibi tí wọ́n wà ní ìsìn sá. okay okay you know what sori ẹ kàn dúró níbi tẹ́ wá yẹn i will get back to you. We wait for your command, sir. Yes, sir. Sir. Hello, busy, sir. Yes, sir. Um, uh, sir, I'm eh, má sir. Ẹ jọ̀ọ́, ń bo lẹ wà báyìí? Eh, on the road, mo ń drive ni. Oh, good. Um, Professor Benson, kọ́ sir. Mi ò sure bóyá wà nú ọgbà, I'm not sure. Ẹ ẹ fún mi ní few minutes, ẹ jẹ́ kí n wádìí Then I call you back. Ah, Please do that quickly, sir. He is urgent. Oh, thank you, sir. Hello, sir. Visi. Ẹ sir. Yes, sir. Ibo lẹ wà. Wọ́n ní kójú má rí bí o gbára lógún ẹ̀. Èmi tí wọ́n àti wá farasin sí Woma Hotel. Woma Hotel. Ok, níbi ilé márùn-ún yẹn. Bẹ́ẹ̀ni, ni wò All right, all right, all right. All right. <sighs> Okay. Ah. hello sir. ya mo ti mo ti gẹ̀tẹ̀ e. ó lóun wà ní woma hotel níbi ilé márùn yẹn. all right sir uh, okay sir but ẹ̀yin gangan fúnra yín point wo lẹ wà báyìí. ẹ mi wà ní ajé ìgbé road ní point four area yẹn ni. ah good ẹ ṣe favour kan fún mi sir ṣe rí ibi tẹ ẹ dé yẹn ẹ dúró sí point yẹn i will join you very very soon ẹ jọ sáà ó léwu tí ẹ bá disregard instruction mi thank you sir. It's all right. It's all right. Ọlọ, ta ni mo ṣẹ̀ tó ń lé mi káàkiri báyìí? Tí ò jẹ́ kí n fẹ̀dọ̀ lérí òróǹro. Tí mi ò bá wọn pín tí wọ́n fẹ́ máa béèrè lọ́wọ́ mi. Ó dáa o, mo ti dúró dè yín o. Mo sáà pé yóò lòjútùú ní ọkàn. Yeah, eh, hello officer. Sure, sir now eh, professor benson wà ní woman hotel so nǹkan tó máa ṣe ni pé you go right away there now kó bá lọ bá receptionist wọn kó confirm room tí wọ́n wà tó bá ti confirm stay there with him right then again kó arrange two officers kí wọ́n wá bá mi ní ajé ìgbé road ní ẹ̀gbẹ́ point four exactly at point four ṣé o mọ̀ bẹ́ẹ̀ good so ká officers meet yẹn bá mi bẹ̀ o all right sir we do that right away sir thank you sir. nǹkan tá a máa ṣe ń sè é méjèèjì ẹ̀ ń bá lọ okay sir. right yes, sir. let's go. méjì lábẹ́rẹ́. ẹ jọ ṣé kò sí o àti pé láti bọ̀. kò sí ẹ kò sọ fún pé mo ráyà àti tó bẹ̀rù ló ń béèrè. ẹ jọ àwọn méjì kan náà ń béèrè yín sálẹ̀ wọ́n ní. mo ráyà àti tó bẹ̀rù. ká máa bọ̀. ok ma. wọ́n ní kẹ́ máa bọ̀. Okay. H1CM ló wà. Tẹ bá ti jáde nsìn, ẹ máa gbọ́ staircase. Second room by the right Let's let ìbẹ̀rẹ̀. Ẹ ṣe. Yeah, uh, ẹ jọ̀ọ́ lára kò sí. prof oh, prof. Prof. Prof. Wow. Oh my God. Oga? Oga? This is getting out of hand. A dẹ̀ ti ń di aláìmọ́ṣe. Ìyẹn ló jẹ́ kí n pe meeting yìí. Ìjà rí ẹni tó suggestion as to bá ṣe lè track down àwọn ọ̀daràn wọ̀nyí. Uh, ẹ wo mi ò ní parọ́ tọ̀ yìí DPO ti ń bínú lórí ọ̀rọ̀ yìí. actually sir mo ti ń rò tẹ́lẹ̀. mo dẹ̀ fi pé bóyá tí a bá assigned uniform men mọ́ àwọn méjì tó kù ó yẹ ká lè sún wọn lọ́wọ́ kì í. uniform men. yes sir. Um, Tade, mo bá àwọn people yẹn ṣe desperate tó. You see, I don't want to expose anybody to unnecessary risk. secondly, ṣé mo mi ò fẹ́ kí wọ́n sá torí uniform men lè put wọn away so because um, tó bá rí uniform men lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa identify pé àwọn ọlọ́pàá lélẹ̀ wọ́n á lè sá you get what i'm saying meanwhile mi dẹ̀ fẹ́ mú wọn ni mo fẹ́ mú wọn báyìí kí n rí ojú àwọn ọ̀daràn yẹn ṣé you understand so i'm not too comfortable with that suggestion but thanks for the suggestion anyway. yes sir thank you um, ṣé um, are rí any other suggestion. bẹ́ẹ̀ ni sir. ok. lórí ọ̀rọ̀ tí inspector bọ́lájí sọ ó ní mo fẹ́ play around. sir èmi ò pé instead tí ìbá fi jẹ́ uniformed men pé ká wà undercover ká blend mé environment táwọn people yìí wà so that a keep surveillance on you. for instance sir I wo go to ṣẹlẹ̀ sí Mr. Bankole to wà hospital ṣé mo pé ṣọ́ọ̀kì nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí yẹn ló fà táwọn náà bá lè kíp ara wa lọ sí respiratory environment yẹn sà tá a darapọ̀ máa yẹn anybody ò ní mọ̀ wá a dẹ̀ tún lè lo irú gimmick yẹn sà pẹ̀lú fíìsì náà. wow that was brilliant you know i like that Abi, eh, ẹ eh, àbí contrary suggestion. No, sir. All were okay, sir. All were okay? Yes, sir. I think I like that. Uh, wow, tó bá jẹ́ all were okay pẹ̀lú ọ̀nà. Um, wọ́n ní tí iṣẹ́ ò bá pẹ́ ni ẹni kò ń gbọ́ṣẹ́ tá a bá tẹ̀ débi iṣẹ́ ṣíṣe là ń ṣe then we need to move. Thank you, sir. What is the essence of a good plan if not well executed? Look at you. Ìwọ ló pa, ìwọ ló kú, ìwọ náà lọ̀rọ̀ yìí tún pàpà wá jí mọ́ lọ́wọ́. How come? How come tell me? Báwo ni wọ́n ṣe máa pa ẹni tó ń ṣọ́ right to your face? Irú iṣẹ́ wo nìyẹn? Ah, I'm sorry sir. Ìgbà táwọn pípù yẹn dé mi ò ti ever rò pé ó lè já wọn sir. Hey hey don't stop that! ó yẹ kó o mọ̀ you are a police officer ó yẹ kó o mọ̀ you are supposed to be able to look beyond any other person. ẹ sọ fún mi ṣé wọ́n fò fẹ́ǹsì kọjá ni no ṣé wọ́n fò fẹ́ǹsì wọ́n ò fò fẹ́ǹsì I'm disappointed in you guys now okay listen VC nìkan ló kù àǹtí ẹ bá dẹ̀ fọ́lọ́ kéèsì dáadáa ẹ mọ̀ yìí pé this coming Sunday ni wọ́n máa ṣiṣẹ́ yẹn ṣe rẹ́ nìkan tó kù yìí mi ò lè afford láti jẹ́ kí wọ́n tún beat me to it so bí mo ṣe sọ nǹkan tó bá gbà la gbọ́dọ̀ fún which means that even if you have to guide him with your life I don't want the man dead is that clear? yes sir. Better. You are dismissed. This is a job. now justice is near a ti ṣe lé ìtọ́jú mo dẹ̀ gbàgbọ́ pé nígbà tá a bá fi máa padà wọlé lénìí a ma celebrate. by God's grace. Mm. mo really appreciate every one of you nítorí pé kò sẹ́nibọ̀dì tó chicken out along the way. ọ̀rọ̀ fi bẹ́ẹ̀ sí nínú ìwé kọ́bọ̀ mọ́ torí cost of production. <laughs> pẹ̀lú ọmọ mi. yes eh, but dadi mo rò pé ọ́fíìsì ló yẹ kí tiwa báyìí ni. Ah, ọ́fíìsì for now ọ́fíìsì yẹn ò ṣeé lọ in fact torí bó ṣe jẹ́ mo fi sọ pé kó wá bá mi ní òtẹ́ tí mo wà eh, ìwọ náà dẹ̀ rí wàhálà tó ṣe kó tó lè rí àti dọ́dọ̀ mi ìwọ náà dẹ̀ rí the level of security wà pẹ̀lú mi báyìí um, ẹni tí a ò lè tó ń lé ni ọlọ́run nìkan ló máa ń gbà yẹn lọ́wọ́ rú èèyàn bẹ́ẹ̀ eh, wà á rí bẹ́ẹ̀ rí mi church lọ. Ah, àwọn òbí mi dà kó wá church kí ló ṣe bẹ́ẹ̀ jésù àmàgbàdo àmì bíbá. hello. hello Ṣadé. yes. àwọn ọlọ́pàá yẹn ti ń chase yín bọ̀. irọ́ ni o. so àwọn idiots yẹn ń chase wa. you girls should move fast over and out. Go. Hey, yeah, yeah, yeah, move. Hey, yeah, see me gbọ́dọ̀ lówó wá. pé máa ń sọ nǹkan mo dẹ̀ sì tún máa sọ ó ní pé impossibility kò sí nínú dictionary ti tèmi. <laughs> yes i know that sir ìyẹn náà ló jẹ́ ká máa tẹ̀lé ìgbésẹ̀ yìí. fantastic yes, sir. congratulations. thank you very much sir. Eh, ṣòrí tí um, senior officer tó ń fẹ́ fún tó o tó ń fọwọ́ gbá tébù tó ní nǹkan tí mo fẹ́ rèé báyìí ni kẹ́ ṣe ṣe ọ̀rẹ́ dàbí ìgbà tí alágbẹ̀dẹ tó bá ń lu irin lójú kan tó ń lù lójú kan ó ní shape tó fẹ́ kó mú jáde nìyẹn ó ní nǹkan tí ọ̀gá yẹn fẹ́ kí junior officer tàbí officers kan achieve irú achievement yẹn náà ló délẹ̀. thank you very much sir. Uh, and um, ASP Rotimi Ajanaku. Yes, sir. I want to predict good things into your life today. Thank you, sir. Tó bá continue bó ṣe ń bá lọ yẹn. Sunday, I tell you Sunday you will be where I am today. And I will, sir. Once again, congratulations. Thank you very much, sir. I am proud of you. Thank you very much, sir. Keep it up. Thank you. Well, mo bá ẹni méjèèjì yọ wípé ẹ bá ojú rere àti àánú ìjọba tuntun tó wà lóde ẹ bá pàdé. Not only that, mo tún bá yín dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá àwọn tó bí yín Eh, lóòótọ́ you are fighting for the right thing àmọ́ ọ̀nà tí ẹ̀ ń gbé gbà ọ̀nà tí ò tọ́ ni kò sí bí èèyàn ṣe lè jàre tó láyé yìí tó bá ti ń take law into his or her hands ó ti ń jẹ̀bi ìjọba ó jẹ̀bi ara ẹ̀ náà are you listening to me i'm not saying you should deny yourself of being an activist púpọ̀ nínú àwọn tó jẹ́ ìlú mọ̀ọ́ká olórí rere ní orílẹ̀-èdè some of them are artists wọ́n dẹ̀ ní good record and good reputations. one of the victims lèmi náà tí mò ń sọ̀rọ̀ dé oyè tí ó pàdánù ẹ̀mí ẹ̀ nínú wàhálà yẹn tẹ́ ẹ pa ọmọ bíbí inú mi ni èmi ni mo bí. ìgbà tó ṣẹlẹ̀ ó dùn mí as a father. àmọ́ mo tún wá rò mí jẹ́ kó dùn mí jù torí mo realize wípé ọmọ mi gángan fúnra ẹ̀ tó jẹ́ dé oyè kò rin ìrìn tó tọ́ ọ̀nà tó gbé gbogbo wàhálà ìgbà ó wrong kò ní rìn yẹn ní school dáadáa bó ṣe yẹ kó rìn mo láti gbà ká mú mo rí gẹ́gẹ́ bí àmúwá ọlọ́run that is an act of God. ìyẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tí wá jáde ní ṣẹ̀dẹ̀rẹ̀ aláṣẹ ní kọ́kọ́ lẹ jagun yìí kọ́lọ́hún tó dẹ̀mí ẹ̀yin méjèèjì sí hmm, bí mo ṣe yín kọ́ agbára ọlọ́run àti ẹlẹ́dàá àwọn tó bí yín tí wọ́n fẹ́ kẹ́ kẹ́ kẹ́ kẹ́ waste òun ló jẹ́ kẹwàá náà ẹ ti jáde ń sìn ẹ wá lọ ṣèwé agbẹjẹmọ́wọ́. As I'm telling you, I am not saying that you should deny being an activist still Mi ò sọ bẹ́ẹ̀. It's a very good thing but ẹ máa jẹ́ ká approach yín kò máa right. Kì í ṣe pé ẹ gbówó fún mi pẹ̀lú nǹkan tí mò ń ṣe yìí. Pé mo tẹ̀ ti lose ọmọ ó yẹ kí n stop me? But I will never do that. Because if I should do that, that is why tí mo ṣe rún párún sẹ́ẹ̀ tí mo bẹ ọlọ́run tí mo dẹ̀ lo gbàgbára láti lè yọ yín jáde. And if I don't do that, ó máa discourage some future activists. Wọ́n á níwẹ̀ àwọn tó ti ṣe ń jọ́ sí kí náà bá bọ̀ ọ̀bẹ̀ nígbà tí wọ́n bá ti bá fa tí bá lajú mi lẹ̀ tí mo jẹ́ kíyà kó jẹ irú yín délẹ̀ kò sẹ́ni tó máa fẹ́ jẹ́ bẹ́ẹ̀ èmi tí mo dúró tì yín mo mọ ìdí tí mo fi dúró o kò wá stressful fún mi mi ò rí bí wàhálà kan don't regret in all your actions because it is a very good thing being an activist. God bless you. Congratulations. You're welcome. I'm proud of you. I'm proud of you. Yeah, um, just